adúpẹ́ fún ọlọ́run ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run kọ́ lọ bá níbi Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa bá wọn aráalé rẹ̀ kọ́ máa bá wọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àtàntẹ̀lé ọ̀nà náà tí ó mú wá títí di ìjọ ìkẹyìn ọ̀rọ̀ táwa nínú ìjẹjọ ọ̀nú ẹ̀ náà la wà lónìí ìjẹjọ lọ́lọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí a kà fún wa nípa owó èlé àti bóun ṣiṣẹ́ léèwọ̀ ọ̀rọ̀ ti jẹjọ́ nu òun ibi lọ́lọ́run ṣe lórí owó èlé ibi ẹni ń fa ká máa rojọ́ tọ́pọ̀ lórí ẹ̀ àròjọ lórí ẹ̀jẹ̀ ẹ̀dógún àròlé jẹjọ àátúrò lónìí torí pé ntí ò ní lẹ́yìn olówó èlé kì í lẹ́yìn rẹ̀ àánú sì máa gbọ́ ntọ́lọ́ gangan wí fún rẹ̀ lórí ẹ̀ nísìn ọlọ́ni yẹ máa hákò òun ọ̀pọ̀ owó tó wé bá ń bẹ́ mi wọ́n parẹ́ mahako ntí jẹ́ mahako lédè òun yọ parí pátá ni ìyẹn nìkan kọ́ wàyúr bí sọdọkọtì ẹ ń bá lówó na halali ti yọ zaka owó tó ní tí ń sànú àwọn tí ò ní nínú tọ́lọ̀ ń fọ́n ọ̀hún jẹ́ kó rẹ̀ ọmọ dàgbà sí. dáa pé rọ̀bà ìrìtìfà ni pé nǹkan ọmọ kọ̀ sí ọmọ lókè ìparun ọba àǹtọ́jẹ́ pé wéèlì mẹ́mbẹ́ àdàgbàsókè ọba àǹtọ́jọ́ halali tẹni tó ní àwọn èèyàn dàgbàsókè ọlọ́run lèmi ọlọ́run bá aláyọ̀ ẹ̀bùkúnlá kàfárí náà àfẹ́mi n ò nífẹ̀ẹ́ sí àwọn olùkọ́tọ́ ọlọ́run àfi agbórí ọlọ́run mọ́lẹ̀ kàfár jámù káfíru àlìkù fàárù àbí káfírùn ṣùgbọ́n ní ìsọ̀rọ̀ ní kàfár bìmánà ẹ̀ ti ń ṣàìmóore sọ́ba tó da tẹ̀pẹ̀ ìtọ́lọ̀ ọ̀fẹ́ ní ń fẹ́ ìtọ́lọ̀ ń fẹ́ àtẹ̀yẹ́mí ẹlẹ́sẹ̀ látara ìtumù ẹlẹ́sẹ̀ pépé ntọ́lọ̀ ẹsẹ̀ ni máa ń dá tiẹ̀ ntọ́lọ̀ ń pè lẹ́sẹ̀ ń gangan la yọ tiẹ̀ òun fi ń sayọ̀ bí tirẹ̀ wa lónìí tẹ́pẹ́ sì náà ṣíṣe nǹkan ayọ̀ ni ọtí mímu nǹkan ayọ̀ ni bíbóra nǹkan ayọ̀ ni olè jíjà nǹkan ayọ̀ ni ká máa pààyàn bí gbàtẹ́ yẹn ń pẹ́rẹ́ nǹkan ayọ̀ ni àwọn èèyàn kakọ́ àwọn èèyàn bí gbàtí wọn gbàgbọ́ Baba ìmáàmù Ìbàdàn tòní ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn wọn láṣẹ gbé òsì wọn láṣẹ pamọ́ lọ́wọ́ wọn gbogbo tọ́lùkà kò ń ṣe ń ṣe pamọ́ díjọ́ ni ayẹlẹ ti ṣe nǹkan ti pè é bẹ́ẹ̀ kò pé lọ́rùn àṣegbé ń bẹ láyé pẹ́pẹ́ àwọn èèyàn lágbára ńgbà pàbọ́lá mínísítà ti ń bẹ lọ́fíìsì lọ́wọ́ tó ní pọtifólíò sáfẹ́ mínísítà wọn pàbọ́lá ègè kò di òní parọ́ parọ́ débi pé tó parọ́ pé àwọn amúrọ̀bà ni ni ah, ah, àwọn tí wọ́n fẹ̀sùn kàn gan pé wọ́n pa ìbẹ̀lágbà ẹ̀wọ̀n lágodi ó sì tún dìbò sẹ́nẹ̀tì ó sì tún wọlé láì kó ọ̀rọ̀ gbẹ̀wọ̀n wọ́n fi ṣe chairman industrial committee ní sẹ́nẹ̀tì ọ̀n bẹ̀lágbà ẹ̀wọ̀n lágodi o wọ́n tún fi chairman ní national assembly pẹ̀lú chairman committee <laughs> ah èèmọ̀ ńlá lọ́rọ̀ nàìjíríà gbogbo tó ká kò ń ṣe kò ṣe gbé tọ́lọ̀ bá yọ pé láyọ̀ hebul kàfàkúlà kàfàrin àfẹ́mi ó ọ̀fẹ́ náà mọ aláìmúre ọ̀fẹ́ náà ẹlẹ́sẹ̀ bí máàná gbogbo ẹ̀ bá ṣe ń tọ́ ọ̀fẹ́ láyé ń padà bá àbọ̀lọ̀ kò ní lójú rí ọlọ́run tẹ́yìn bá ti fẹ́ lẹ́yìn òdìkejì jẹ ní kàrá ìkórè àánú ẹ̀yìn tá a bá fẹ́ náà kórè ẹ̀nu ọkórè àwọn yóò sì dọ̀nà ǹjẹ́ ọ̀dàjọ́ tẹ̀físìrì pọ̀ mo ká ní díẹ̀ lónìí ìfẹ́ ká tó dúró lórí ẹ̀mọ́ ǹjọ́ mẹ́jọ. gbogbo àwọn tó gbọ́ lọ́wọ́ ń gbọ́ tásẹ̀ ṣiṣẹ́ eré wà á kọ́ mú sọ́la tẹ́sí ń gbèrú dúró ìkọ́mọ́tò sọ́la ti yàtọ̀ sí pé èèyàn ń kírun ìjà pé yùkímù yùkímù wà mí má ọlọ́ọ̀ni alif lam mim zalikal kitabu la. الذين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون àwọn tí wọ́n ń gbèrú dún yuqimuna salata àwọn àfọ̀ ní èdè Lárúbáwá nínú òfin Islam wọ́n tọ́lọ̀ máa lo iqamatu salat wọn ní nǹkan mẹ́ta ní wí. àkọ́kọ́ ni pé adauha bi waqtiha kìkì lásìkò ẹ̀ gangan ara iqamatu salati ló wà. ẹlẹ́ẹ̀kejì kìkì bi arkaniha bi arkaniha bil kamila kìkì pẹ̀lú gbogbo oríkèé rẹ̀ ìrún lóríkèé onírúkúnù olórígun orígun orígun gbogbo orígun ó pè bẹ́ẹ̀ ẹ bá sì gbọ́n tí àwọn onífíkì máa ń wíyé nínú nǹkan tí yorùbá ò ní lọ́dọ̀ ń bí irun rárá òun ẹ̀ ti àti tùmọ̀ nínà wa ní mọ́tàbí imam maliki nínú faraidu salati ní alẹ́ ẹ̀ ti dá wàtùmọ̀ sí wa mọ́tàbí imam maliki ti ara west africa ara united arab emirates gbogbo ara madina madina munawara anabi ọsọlam mọ́tàbí imam maliki ni mọ́tàbí wọn emirates mọ́tàbí imam maliki ni kọ́tọ́rọ̀ imam maliki ni gbogbo the whole of west africa mọ́tàbí imam maliki la la wà ní fíkì ní mọ́tàbí ní ọgbẹ́sàbù Imam Maliki lára ọ̀nà ẹ̀yẹ̀rún òní àlè ìtìdáàlì ìtìdáàlì ni pé tẹ̀ bá wà lórí ìdúró ẹ̀dúró dáa ara ìkọ́ ọmọtò sọ̀láàtì orí pé gbogbo oríkèrún yóò pè síbẹ̀ tí ọba jẹ́ ìkọ́ ọmọtò sọ̀láàtì ìwà yóò kéé múnà sọ̀láàtì ọlọ́run wí oríkèrún ó pè bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn afáwa ń tẹnumọ́ ni pé máa ṣàrọ̀ ìtìhà ìrún ní ṣáríìtì oní ṣùrùtù ṣùrùtù méjì ni ṣùrùtù sí àti ṣùrùtù rùjù lọ́dọ̀ àwọn onífíkíw májẹ̀mú méjì níbẹ̀ fún un kì í méjì o sábà pa gbogbo ẹ̀kọ́ mọ́kànlá ni ìkan márùn ìkan mẹ́fà ṣurutul wujub òní pé kí lọ́sọ̀rọ̀ dọ̀rọ̀ yẹn fún yẹn lára eléyìí ni pé al-islam wà alibulugu wà lára ẹ̀ àbí tẹ̀mjíìs ima alibulugu ima tẹ̀mjíìs àbí tẹ̀mjíìs kéèyàn ti dọ́tun mọ́ yàtọ̀ sísè bí ọmọ ọdún mẹ́wàá tẹ́pẹ́ àríwí ọ̀sán ọkọ ẹ̀ nà yàtọ̀ ẹ̀mọ̀ ọ̀nà ọmọ yẹn ọmọ ọdún mẹ́wàá tí ó bá kírun ó túmọ̀ sí pé pẹ̀lú àìtí bàlágà rẹ̀ ó ti dé stage tó gbọ́dọ̀ máa kírun tí ó bá ní tí a ń torí irun tó ọ̀dájọ́ àdébí òní sọ pé wọ́n náà tó pé kò kírun sọ́ra àṣàdà tàmíyí sùnù sínú tàmíyí sì ni. ṣé ìta àwọn yẹn nìsín lára ẹni dùkúlù wa ti wá ṣòro tó lùjú bìíní ẹ lè kírun dáìjà pásíkò ẹ̀ tó ṣòro tó sí àtọwọ́ àti ẹ̀ lọ́tọ̀ ṣòro tó sí àlẹ́ àtọ̀ àárọ̀ pé ẹ gbọ́dọ̀ làlúwàlà ẹ gbọ́dọ̀ wà ní pẹ̀lú ẹ̀gbin tẹ́ẹ̀bà nínú básìkò òun bá tó tẹ́ ẹ̀ bá wà mímọ́ ẹ̀ lè kírun èyàn lè mọ kírun ẹ̀ lálùwàlà ṣòro tó sẹ́hà ni pé èrò ọ̀la láàfíà èyàn wà mímọ́ ni ṣé tí wọ́n wíyé nísìn àwọn ṣòro tiẹ̀ lọ bẹ́ẹ̀ kí n má tún waste time lé lórí torí àti save time àìwá sábà tẹ̀lé olólùwọ̀n wa ń lò yìí pé àwọn èèyàn tó jẹ́ nire lọ́dọ̀ ọlọ́nà lẹ́dẹ́rẹ́ àmúlò àmìlò sọ́ọ̀lì àti ìlara àròyìn wọn ni pé wà á táwù zaka wọ́n mọ̀ yọ zaka dúkìá wọn nílẹ̀ yorùbá téèyàn ọgọ́rùn-ún bá ní owó nílẹ̀ yorùbá tí zaka wọ̀ márùn-ún nu ọgọ́rùn-ún ní yọ zaka táyàn ọgọ́rùn-ún bá lówó nílẹ̀ yorùbá tí zaka wọ̀ wẹ́ lásìkò tá a sí bíi two hundred and kan thousand bíi two eighty thousand three hundred thousand ní zaka wọ̀ tẹ̀ bá dé tó lówó nílẹ̀ yorùbá kódà àwọn tó jẹ́ multimillionaire sáà wa àwọn gan ni yọ zaka àwọn tó wọ́n kéré tẹ́ pé four hundred thousand gbogbo tó ń fi ṣiṣẹ́ five hundred thousand seven hundred thousand ní yọ saka àwọn tẹ́kọ̀ yẹn bá fẹ́ yọ saka òun gan lọ́dún kan saka tí ó yọ twenty million àwọn yẹn gan ni ó yọ saka táwọn yẹn bá sì yọ saka ni wọ́n lọ àwọn kànìkànì ń bẹ ká má darúgbà ní kankan táwọn bá yọ saka ni tẹ́nìkan yọ saka twenty million ó mi pè tó wá fún ẹnì kọ̀ọ̀kan ní one one million yẹn twenty lọ́sọ̀dọ̀ lówó fàdọ̀dún tí ń bọ̀ bó owó ṣe yọ saka mi bẹ́ẹ̀ lè yẹn twenty yẹn yọ saka báwo ló lọ sòsè ní dínkù nínú ìlú ọmọ mùsùlùmí ọ̀rọ̀ admission sí òbí rẹ̀ òwò tì tí ò ní rí kẹ́pẹ́ gbogbo ẹ̀rọ àyàn zaka ni ládùúgbò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹ zaka tí mo sá sí àdúgbò kọ̀ọ̀kan ní pọ́ọ̀sì zaka tá a kówó sí tọmọ kan aládùúmíṣẹ́ bàbá rẹ̀ sẹ́ni níka ẹbí yà wá sí pọ́ọ̀sì zaka ni wàá gbowó admission yóò gbowó tí wọn lọ fi sanwó sukú ọmọ ẹni ah, ẹ wọ́n ẹ̀kẹ́ jama ni ọmọ jama ló sì ń sọ́fà yìí bàbá rẹ̀ olóró dání wọ́n sì ti mu lórí yìí wọ́n mu ní lautech wọ́n ní wọ́n san sixty five thousand yóò san fifty five thousand wọ́n lọ yáwó èlé torí ẹ̀ ni níbi táwọn multimillionaires ń bẹ ládùúgbò bàbá yẹn lọ yàwó ilé àti ìyá àtìyàwó àtọkọ àti bàbá yẹn lọ yàwó ilé àtọkọ àtìyàwó wọn yàwó ilé ni kí wọn yàwó ilé lórí ìgbà tó ló ń bẹ ládùúgbò kódà ẹ̀ẹ́dẹ́ kókó oṣù méjì lónìí tó yọ tó yọ zaka tó sọ pé ẹnìkan ń dààmú lórí owó yọ yọ lẹ́nu zaka rẹ̀ tí èsàn tí èbi àbùkátà ẹ̀ nìyẹn yóò fọ ní seventy thousand yóò sì kọ́ lẹ́kọ̀ọ́ yọ seventy thousand nù sàkà òun gbọ́ bá di oṣù méjì tí ó yọ sàkà tán calculate gbogbo tí ó yọ sàkà yóò sì yọ seventy thousand kó náà tó kù ní òkú jáde yóò fún wa àrùn tí ó tún fún magana yakari àbẹ yakari ba kéde ádámù sí èèyàn wà nù ìjọ ìsìlámù yọ wà láàrin gbogbo àbáyé aṣọ tọwọ oúnjẹ jọ ni ọwọ lónìí lọ́wọ́ oúnjẹ ìdógún lọ́wọ́ níjọ kànlélógún lọ́wọ́ lóṣù kan lónìí èyí ò sí lẹ́yìn kan tí ó sànù ẹ̀jẹ̀ ọ̀bọ̀ta aṣọ one thousand thousand jalabia bóyá sẹ́wọ́n dẹ́rẹ́ eight hundred and kankan ta tẹ́lẹ̀ kọ́ kàrà méjì tí ó kọ́ one thousand five hundred ẹ̀ní ọlọ́ tí ó sì kàṣọ méjì fún àfahàn kẹ ẹ bá ń fún aṣọ àfahàn tó ń bọ̀ ẹ bá ń fún aṣọ méjì tó wà sáìsẹ̀ náà sọ yìí èlò ní kọ̀ọ̀kan yìí báyìí yóò sì kówó lẹ́yìn sì mọ̀ lọ́n tẹ wọ́n kẹ́ ọkọ̀ àfahàn yìí wà máa sọ yín wọlé lásọ méjì ọ̀dọ̀ mi bí tí ò ní mẹ́tọ́ wa ǹjẹ́ wo ni mùsùlùmí dábàá Saudi Arabia Saudi Arabia ọmọ ẹ̀ Saudi ah ọmọ ẹ̀ Saudi o wàhálà ẹ̀mẹ́sà alọ programu kan ní Kaduna ní ìrántí mi bóyá August àbí September ọdún tó kọjá yìí alọ alọ seminar kan ní Kaduna five days eh, seminar la lọ ní Kaduna wọn kó jàlábíà wà á há fún amẹ láti Saudi tọ́tọ́ kì í sálòkù tó tán tó tún mìnìjọ tí kìíní lébèlì ń bẹ lọ́rùn ẹ̀ báyìí pápá sẹ́ ń fọkùn jáde wọn kó wa wọn tó rẹ̀ báyìí kó kákó ọmọ Musa ìṣẹ̀ wọn yóò bẹ̀rẹ̀ kan lọ́rọ̀ àdánsẹ́ láti Saudi pé kí wọn fáwọn èèyàn bá wà bíi programu yẹn ọmọ tèmi kan lèmi fún ní tèmi gbà mọ́mú délé tèmi ní jàlábí àpọ̀nlé máa rí pé jàlábí àtúntún lélẹ̀ yìí yẹn fún ọmọ kan kọ́ ọmọ kan máa lò tuntun náà fọlùkàlùkù wọn kó rẹ báyìí torí ká kún wo sáìsì ẹni tẹ bá mú kẹtẹ wà sáìsì tẹ tẹsẹ wò ẹ tún da padà nù láìlọ rẹ ẹ kó sínú báyẹ padà ẹ tún sọ ọ lẹ ẹ tún mú mi tí sẹ fi ètò kàkùn fi ní sáìsì ẹ nígbà gbogbo amọ̀tán èèyàn tó à ń bẹ alẹ́ ní one hundred yìí o nígbà olùkàkùn mú tiẹ̀ tà sọ kù lẹ ẹ tí o sì máa rí ló fọ aláṣọ tí o máa rí ìyá jẹ wá nàìjíríà débi pé ń bọ aláṣọ láti Saudi wọ́n fún ara ìsìnjẹ láti Saudi wọ́n rẹ pẹran súná ara Saudi tó bí wọ́n fẹ́ pẹran mẹ́wàá kó ìsìn súná tọ́wọ́ pẹran ní Saudi kò ní rẹ tí ọba jẹ <laughs> wọ́n á kẹran súná wọ́n ránṣẹ́ sí nàìjíríà àwọn ará mẹ́yìn kankan wà bá wọn pẹran súná wọ́n á kí sáwọn pé ẹ wá pẹ pẹran o èyàn mẹ́rin mẹ́rin mẹ́rin kọ̀ọ̀kan wọ́n á pin sọ́nà mẹ́rin mẹ́rin mẹ́rin wúlé kọ̀ọ̀kan àkò lọ nínú ìbá fẹ́ pẹ̀lú ubú la wà ní lẹ́ẹ̀mejì lóṣù wo kéré tán ó yẹ káwọn bá lé ní ọmọ pé wúrẹ́ jẹ́ nulẹ̀ kẹ́ ẹ̀ lọ sọ́jà kọ́ lọ rí wúrẹ́ five thousand six thousand kí wọ́n pa jẹ́ wọ́n jẹ́ tán láàrin jọ́ kẹta wọ́n tọ́ lẹ́rú mọ́ ẹ̀rẹ́ rẹ̀ mí jẹ́ tí o tún ti jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ o tún pa ẹ̀rẹ́ mi. èmi ni wọ́n ní ìlẹ́lẹ́fẹ́ abẹ́ọ̀dúnbà ẹnìkan bẹ́ẹ̀ ń jẹ́ gèrè mẹ́rin fámi ọ̀gọ̀rọ̀ ilẹ̀ sáà ma fámi ta ló ma fámi Saudi ní jẹ́gẹ̀dẹ̀ wọ́n èrè náà jẹ́ pẹ́ lọ́rẹ́ lórí igbá yíyẹ pé ẹni tó wọṣọ ẹ̀ka èlò wọn rẹ rẹ yọ kàn ní wọn lọ mẹ́rin seven thousand àwọn yọ òun àti àwọn yọ kàn pàjẹ wọn ti jẹ tán gbadi lọ́dún làwọn tó lọ rẹ rà mí wà yọ tó pàjẹ lọ́tọ̀ rà nígbà pẹ́rẹ́ jẹ́ ń jẹ́ ni. <laughs> kọlọmọdé yà ọjà apani <laughs> lahum ajurun inda rabbihim àwọn tó bá ṣe tó ń wí tá gbòǹ gbọ́ tán ṣẹ́ẹ̀rì tán kírun tán jọ zaka ẹ̀sán rẹ̀ yóò jẹ́ tiwọn lọ́dọ̀ ọlọ́ọ̀bá wọn wala khawfun alayhim ọlọ́run ní kò ní síbẹ̀rù fún wa lórí bí wọ́n ń lọ wọn ò sì ní banújẹ́ lórí tí wọ́n fẹ́ yàn àmójútó gbogbo ẹ̀ àáfàá wa ibùdó kẹsìrì ọ̀run bá wa kẹ́ orí yókùbírù tá a la àna yẹmọ àkó rìbá ẹ yùdẹ̀hìbùhù ọ̀rọ̀ kọ̀wé ìlè rẹ̀ ẹ má à ń yùdẹ̀hìbá bẹ̀rẹ̀ kò ní yá mi yá de sọ ibè ẹnu kò ń parí pátá lọ́wọ́ ẹni tó ni ẹni tó wọ́n mẹ́lẹ́wọ́ ẹ kò ń parí yányá àwọn yòhánìmù barakata máàlì àbíkọ́ mọ́jọ owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lálùbáríkà yọ́ọ́ mọ̀ síbẹ̀ tí ò ṣe yóò máa kawó ńláńlá kò sì ní í ṣe dáadáa láyé fàlàyà ń tafi bìí bali yàdìmùhù bìí fi dúnìá yóò ní owó sọ̀rọ̀ kó ní fi sànfàní owó yẹn ò nusa ayé tí ò ní láǹfààní kan wọ́n yọ akébọ̀ alẹ́ yẹn ọmọlẹ̀ kẹyàmẹ́ yọ àjẹ́ yà lórí ẹ̀ta díjọ́ ọ̀dájọ́ kàmọ́kọ́lá tààlà lọ́wọ́ sọ pé kó láyé sàwílì xabẹ́sì wà tọ́yìn wà lọ́wọ́ àjẹmọ́kẹ́kẹ́ sọ́tún lè xabẹ́sì ọlọ́run ní ntọ́jẹ́ ntọ́ mọ́ tó ń ṣe lẹ́tọ̀ àti ntọ́jẹ́ ẹ̀gbin tó ń ṣe léwọ̀ ọlọ́run yẹn ṣe nǹkan kọ́dà bí tó ń ṣe léwọ̀ bá pọ̀ rẹpẹtẹ lójú yín kò ní lẹ́yìn. ọlọ́run ní wọ̀nyẹ́ tí alu khabitha báwọ̀ alábàdín fayẹ̀rẹ̀ kọ́ mọ́ jẹ̀mí àfẹ̀yẹ̀ aláwọ̀ fi jahannam ọlọ́run gbogbo ntọ́jẹ́ nǹkan ẹlẹ́gbin òun gbogbo ẹ̀jọ̀ pọ̀ bí ìgbà tí yàn kó ń tó tó asọjọ tó ẹwàjọ tó àpòrẹsìjọ tó agagelele lórí ilẹ̀ ayé lẹ́yìn ìgbà náà fayẹrù kó mọ jẹmí afayẹjá ló fi jà ánámà ọwọ́ kó parun bá wà dá wọn sínú nàjà ánámà. ọlọ́ni wà má àti túnbí rìbàlì yẹrìbù fi àmúwálì nẹ́sì falẹ̀ yẹrìbù ìndàlá ọlọ́ni tẹ bá ń gbà lówó èlé lọ́dọ̀ àwọn èèyàn nítorí kí nǹkan yóò lè pọ̀ sí kọ́ lónìí lókè ọlọ́ni ọlọ́run ní yẹ́mà hákò láwùn rìbá wàá dá nàzírù kábàrì lẹ́dí rúwìyà aná abdullahi bin masoro di alani anáwó kọ́l wọ́n gbọ́rọ̀ alátọ́dọ̀ abdullahi ọmọ masoro kọ́lọ́run yọnu sí ó ní àríbà wàá ń kásòrà owó èlé kọ́dà bó ti wọ́n pọ̀ tó tọ́ba pọ̀ gidi mọ́ lọ́wọ́ yẹn tí yẹn lówó tọ́pọ̀ rẹpẹtẹ fàáyínà àkìbátà ó tẹ̀sírù ìlà kọ́l ìgbẹ̀yìn rẹ pé yóò di tó di kékeré báyìí tí ò ní tó nǹkan lọ́wọ́ yẹn tó ní yóò di kékeré tí ò ní tó nǹkan ó lè kọ̀ láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n kò ní dalẹ̀ wàhádà hadith kọ́dọ̀ wà imam ahmed musnadihi hadith imam ahmed ló gbà wá látọ̀dọ̀ abúlé ibùdó mọ̀sán kọ́lọ́ yọ̀nù sí ó tó gbàgbé àlátọ̀dọ̀ àníbi sọ́lá ọ̀sálàm ó àníbi nínú àríbà wà ń kàtúrà fàyínà àkìbátọ̀ tẹ̀síwì làákọ́l ó lánàbí ọ̀sán gangan lọ́sọ̀ bẹ́ẹ̀ wípé owó èlé bó ti wọ́n pọ̀ tó láàárọ̀ ọjọ́ ìgbẹ̀yìn rẹ̀ yọ padà lọ síbi yóò rùn wàhádà min muhammadu bin nakidi makasod yẹn ni pọ́lọ́ ń bá yàn lò nígbà lò pọ̀ pé òdìkejì tó ń tàn mọ́ tó fi lọ gbowó èlé ní ṣe fún ọ ọfẹ sáré dolówó ni kò rówó ṣiṣẹ́ kó rè tètè pọ̀ ṣùgbọ́n àrùn ni ntọ́lọ́ ń wí nù. àfa àlọ́dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánu yọ̀sán sọ pé mẹ́ni takarọ̀ alal muslimin tọ́ amahum dọ̀rọ̀bàhùn lọ́ọ̀bìn ìfúláṣí wàlùjọ́fàm ẹnikẹ́ni tí bá ń sí kó ọjà apamọ́ ìṣèhọ́dìn ìhọ́dọ̀jà ìkọjà apamọ́ fáwọn mùsùlùmí láti sọjà dọ̀ wọn lọ́jà ọlọ́ọ̀ni bàjà dọ̀rọ̀bàhùn lọ́ọ̀ ẹ̀ ń bàjà pẹ̀lú kíni o pẹ̀lú nǹkan méjì nǹkan àkọ́kọ́ òun ni àlè ìfìlàs kíni jẹ́ ìfìlàs liquidation ẹ̀ ń jẹ́ kó liquidate yóò ti nírí ìwà kó parun bá kò ní padà ní ma yóò di tálákà wọn ni jozam ìwà máa fa ìsàn sí tẹ́tẹ́ pé jozam gangan láìsàn ògòdò ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ kíní kan ti máa ń gíyàn mú gíyàn ti máa ń rí ọmọ níkà ọ̀hún èyí fi àfibàjà lẹ́yìn tó ti rún téèyàn ní tán yóò tún wá kó àìsàn ara báyẹn téèyàn máa tọ́jú ara lé o máa ṣe bùkátà yóò máa gbọ́ bùkátà mọ̀ lọ́yàwó atọ́jú ẹ̀ bí maana òun nífẹ̀ẹ́ sí nǹkan méjèèjì òun nífẹ̀ẹ́ sí owó ènìyàn òun òun nífẹ̀ẹ́ sí kéèyàn máa kọjá pamọ́ láti sọjà dọ̀ wọ́n òun kó pamọ́ bá téèyàn bá rí ń bẹ̀. wọ́n yorùbá bí sọ̀dọ̀ kọ́ọ̀tì ntọ́ ẹ pé owó mímọ́ ni téèyàn rí lọ́nà ẹ̀tọ́ tó sì yọ zakati ń ṣe sàrà ọlọ́run jẹ́ kí dá àlùbáríkà ọba bìdọ́mì yá wàtà fífi mìíràn rìbá mi rọba ṣe yaribo e ka tara wa ni maa ho ọwọ sọ di ọ̀pọ̀ oúnjẹ máa ga sókè sí àáfà wa kan nínú àáfà ó ní yorùbí bí dọ́mi wà tàṣídẹ̀ yorùbí ní tẹ̀rẹ̀bíyà àwọn alátara tẹ̀rẹ̀bíyà ìyẹn bá a máa rè tí ó fi máa dàgbà àbúrò yà kọ́lọ́ ń yọdún sí i ọlọ́run sọ pé máa ń tasọ́ dákọ̀ bí adílé tamrotin ẹnikẹ́ni tó bá ṣe sàárà pẹ̀lú tó ṣe déédéé èso dàbínú ẹ̀yọ̀ kan mìǹkásípè tọ́jìbẹ̀ nínú sẹ́tọ́gbọ́n tẹ́pẹ́ owó àláàlílé ra tẹ́ ẹ fi ṣe sàrà fún yàn dàbí ẹ̀yọ̀ kan wàlá yakibaru la ilà tọ́yìbà àríwá ọ̀sán ni ọlọ́run ní gbàǹkan tó tí ọba mọ́ ntọ́ba mọ́ ni kọ̀sọ́ ni máa ń gbà fàyínà láàyàtọ̀kọ́ bálùhà dájájọ́ ọlọ́ba ọgbà sàrà tó ṣeun pẹ̀lú támúlẹ̀ yọ̀ kan bìyẹ̀mí nìyẹn ọlọ́wọ́ gbà sọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí fúnmọ̀ yọ̀rọ̀ bíi halisọ ibi ha ọlọ́wọ́ máa jẹ́ kí dàbí wọn máa tóbi sí kọ́ máa tóbi sí fún ẹni tó fi ṣe sàárà kàmọ́ yọ̀rọ̀ bíi ahadùkún falùwàwò àtàyàkúnà mithla jabali gẹ́gẹ́ bí ẹni kọ̀ọ̀kan yín ṣe máa ń tọ́jú irúgbìn tẹ́lá gbẹ̀ náà tẹ́kọ̀ kókó tó àwùlẹ̀ gbẹ ẹ lọ fà kókó tu fún kó o balẹ̀ ayé gbèrí torí ẹ bá fà kókó lu tu fún e, e, kókó rìn jẹ́ kó ọ dàgbà èèmọ̀ ọlọ́run aláyè ọlọ́run ọjọ́ lójú kọ èyí ò ro oko ẹ san oko ẹ tàn ro ẹ kọ ibè ẹ gbẹ́ àgbàdo lẹ́yìn tágbàdo bá wù tà kókó kékèké wúlẹ̀ gbẹ láàrin ọ̀sẹ̀ méjì sọ sẹ́fẹ̀ẹ́ ta kókó ó sì ju àgbàdo lọ wọ́n bọ àgbàdo mọ́lẹ̀ ni tẹ́yọ̀ bá lọ tún gbogbo kókó ẹgbẹ́ àgbàdo àgbàdo ò ọ̀nà lọ́wọ́ àgbàdo ò ní gajubáyé lọ tí èèpán yọ̀ọ́kẹ̀ pẹ̀lú ilé ayọ́dúnkẹ́ ni ọba ní sọ ọmọ kankan ètò ọlọ́run fẹ́ òwú òwú ẹ̀yin lọ́lọ́run dán kó lẹ̀ fún ẹ máa lọ tú àtàlẹ̀ fẹ́ máa mú nǹkan lọ́fẹ̀ẹ́ ló kú fóònù tó ń jò lọ́la tójú sọ́mọ̀ sí tí nǹkan dàgbà ọ àfẹsẹ̀ kankan tó fi máa rí mú bẹ́ẹ̀ bá ti lè roko àjẹpẹ́ ara kẹ́míkà tẹ́ fi fi oko tí ò ní yẹ kókó ọ dàgbà torí pálọ̀ ní ọlọ́jù ṣiṣẹ́ ewu olóṣìn ilẹ̀ rẹ̀ tẹ́ gbìngàn lé lórí sẹ́yìn kẹfẹ́ dédé máa rówó láì lọ́fẹ̀ẹ́ lóko láì ṣiṣẹ́ kankan àwọn kókó wù gbà bẹ́ẹ̀ gẹ́ ọ̀rù ẹ̀ẹ̀kan ọ̀rù kòkòrò gbogbo nǹkan náà kò lẹ́gbẹ̀ẹ́ <laughs> àwọn fà á yára ga jù lọ iṣẹ́ ìgbìn gángan àwọn ga jù lọ. láyé kéré kẹtì máa ń jẹ́ ẹ̀rọ kó ti ń jẹ́ yéèpè tí èpè bá kú báyìí lẹ́gbẹ̀ẹ́ àgbàdo àbí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gẹ́ láàrin gbàtí ọ̀rẹ́ tó ọ̀sẹ̀ méjì èpè ó sì ti ga ju àgbẹ̀ ẹ̀gẹ́ lọ yóò ti wà lórí ẹ̀gẹ́ tí ó ti lẹ́nu gbogbo orí ẹ̀gẹ́ báyìí yóò tún lẹ́nu síbi omi pé bọ́ba tó ní gàmí tó tún náà náà bẹ́ẹ̀ bá tètè tùdí rẹ̀ tọ́bẹ̀ yìí so kíní rẹ̀ tí ń so tágbẹ̀ bá epopo àná wọn lọ wá èyàn kọ́ mọ fi ẹ̀pẹ́ gbọ́ ara ẹ̀ e látẹ́jọ́ wọn jáde báyìí téèyàn dábàá bẹ́ẹ̀ bá dábàá yẹn máa fi kú rárá <laughs> ọlọ́run á kábíyèsí rẹ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti mú owó lọ́nà halali kọ́nà bó kéré mọ̀ntàsọ́dàkọ̀ bí adlé tamura ẹ̀yìn ò rí pé dàbínú ẹ̀yọ̀ kún so inú tó kéré lọ́wọ́ tẹ́ ẹ bá ra dàbínú twenty naira tàbí ẹni sìn mélòó twenty naira nìsín mẹ́fà twenty naira mẹ́ta ní naira àbẹ́ẹ̀rí nǹkan ó yẹ pé kọ̀ọ̀kan rẹ̀ kò pé kò pé kò pé tú kò pé ẹ̀kọ́ kádà ò pé ẹ̀hẹ́n ẹ̀ka ò pé four naira kẹ́nìkan amúdà bínú four naira fàpèjúwe four naira kẹ́nìkan so kẹ́nìkan mú báyìí kó a fi ṣe sàrà ọlọ́run sì torí pé owó àlàálí ló fi dàbí nù fún yàn yóò àfàgbàríkà sọ̀rọ̀ yẹn yóò máa dàgbà òun yẹn máa dàgbà yóò máa dàgbà bẹ́ẹ̀ yìí náà ṣe tọ́jú nǹkan tẹ́ ẹ bá gbìn ti fi rọ́nà dàgbà bẹ́ẹ̀ bá gbìn ọsàn àbí yẹn gbìn bẹ́pẹ́ àbẹ́yẹn gbẹ́ ọ̀gẹ̀dẹ̀ kọ́dà bó sẹ́yìn kùlé tí àwọn bá ti máa ro kóńdì rẹ̀ kò ní í dàgbà àárín kókó ni ó ti máa mí tẹ́yìn yọ̀ọ́kàn bàjẹ́ sí orí bẹ̀rẹ̀ náà ni ní kòkòrò ọba àbàjẹ́ kiri kọ́ bàdé àdìjẹ yọba bàdé ẹ̀jẹ̀ kò ju àná lọ àtọ́jú kan ní fi dàgbà ọlọ́ọ̀ni máa tọ́jú owó tó wá dé wàhálà àlè tẹ́ni tó ní yọ zaka mẹ́ẹ̀ tí sàrà mẹ́ẹ̀ yìí tọ́jú ẹ̀jẹ̀ ọ̀dàgbà yọ pọ̀ sí yọ làlùbáríkà ntí wí gan-an. àbúrò yàtọ̀ ní àdìmọ̀ sá pé innal yẹkibalu aláwọ mi ni o ẹrú kan tó bá ṣe sàrà láti nǹkan tó jẹ́ nǹkan mímọ́ tó jẹ́ nǹkan àlàálì Ọlọ́run gba sàrà yẹn lọ́wọ́ ẹ̀ fọyà kúndùn abiyẹ mi ni Ọlọ́run fọwọ́ ọ̀tún ẹ̀ gbà níbi ìgbà tó kó nǹkan lẹ fún ni ẹ ti fẹ́ ni tẹ́ fún Ọlọ́run àtẹwọ́ báyìí pé nǹkan lẹ fún wọ́n yọrọ bíyà kàmọ́ yọrọ bíyà àdókùn fata ẹ̀ maharaw aw fasilahu Ọlọ́run máa mú kíní ẹ̀ dàgbà yọ máa tọ́jú yọ máa tọ́jú nígbà tí ẹ̀ ń gbé nǹkan yọ máa wù yọ máa àníwé ọ̀sán lè yóò ṣe sàrà pẹ̀lú òkèlè ẹyọ kan òkèlè ẹyọ kan lọ́nà fún yàn jẹ ọ̀nà ẹ̀ ń bá omi sanwó náà bá ọba nǹkan kọ̀ bá nǹkan kan ntí o sì jẹ tí o sì dààmú lẹ lọba ṣùgbọ́n ìyàbọ̀ òkèlè kan lẹ̀ ọ̀nà tó sì jẹ́ sì dàdú pé bóṣù òkèlè kan wá jẹ náà kan tó di pé wọ́n lọ bọ̀ wọ́n náà tiẹ̀ wá òkèlè kan lè yé sí sàrà ẹ̀ ń bá sí sàrà pẹ̀lú dédé òkèlè ẹyọ kan oṣù láyé àníwé ọ̀sán tún sọ̀rọ̀ lórí òun náà ntọ́nà ó ṣe fún un ó ní ọlọ́run rẹ̀ ga látàsírù mítà ọ̀rọ̀dìn yóò sọ òkèlè ẹyọ kan dàbí òkè wúdù ní gíga ní ládàá lọ́dọ̀ rẹ̀ bí òkè wúdù sìgá tó bẹ́ẹ̀ lòkèlè kan ó sìgá tó ládàá lọ́dọ̀ ọlọ́ tó pé nítorí lè ṣe sàrà hàn kátó aṣọ ìtọ́ pé oúnjẹ tó yóò yàn gẹ́ ló fẹ́ kàrà fún yàn jẹ àbújẹ tó yóò yàn ló ṣe ìnú lé tó gbé fún yàn. wà á tẹ̀sí kò dárí káfí kitabillah àáfàá lẹ́rìí táwọn ìlọsàn rí bá wà Abu Hurairah kọlọ̀bọ̀ kó bá a yọnu sí ó tún gbàmí alátọ́dọ̀ àníyàn sàlám ó ní fìkàfìlà tẹ bá ṣe sàrà pẹ̀lú dédé òkèlè kan ọlọ́ọ̀bá yóò mú sátẹ̀lẹ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ gbàtọ́ kó mẹ̀rẹ̀ fún àtàtàkùn náà mítà ohun fatasọ̀ dako yóò àmọ́ dàgbà lọ́dọ̀ ọlọ́run tí fi tóbi bí ebí òkè wúdù torí délé ẹ máa ṣe sàrà ẹ máa ṣe sàrà Imam Ahmad lọ́gbà wa Ibn Kathir sọ pé sọ ilé snad ó ní sanadu hadith ń dáa gan bó tẹ̀ pọ́dọ̀ ọ̀nú ẹ̀ èèmọ̀ ṣùgbọ́n sanadu ẹ̀ dáa pọ̀ Aisha rọ̀dì àlàáníà orí àná sọ̀rọ̀ pé nàlá la yorùbá lè ha dẹ́kun tamurata wa lọ́kọ́mọ́ta kàmá yorùbá a dọ́kọ́m faliwa wa fọ́sílà àtàyà kó nàmi ta àwòdì. àná ọ̀sán ni ọlọ́ọ̀bá yóò mọ̀ mú dàgbàsókè bá sàárà àtẹ̀yẹsí pẹ̀lú dàbínú ẹ̀yọ̀ kan àbí òkèlè yóò mọ̀ mú tí ó máa tóbi sí lọ́dọ̀ ọlọ́ọ̀lójoojúmọ́ tí èdè àbí òkè gẹ́gẹ́ yìí náà ṣe di kóró orúbì kékeré kan tẹ́ máa tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tí yé da gàgàgàgàrà tí wàá ga kọjá ẹni tó gbìn àyẹ̀mọ́ yí ọ̀sán tá a gbìn tó ga jù á lọ ìbẹ́pẹ́ tá a gbìn jó ní láàrin ọdún méjì bẹ́ẹ̀ kọ́ ga jù ẹni tó gbìn lọ tí ọ̀gá tó lọ kó yẹ lẹ́ẹ̀mẹ́rin kọ́dà ń gbọ́ bá dókè tán fífi tẹ́ bọ́wọ́ yín ọ̀bá tó láti mọ kárọ̀rùn mọ́ lèyìn bá tó gé láàrin méjì náà fi ayọ̀ ẹ̀ka kéékèèké mi ẹgbẹ́ ọ̀tún ìgbé òsì tí ó tún máa ṣe sùn táyà pé bẹ̀pẹ́ lábí ìwé ẹ̀ka gíìsì rú tọ̀dọ̀ mi ni ẹ̀ ń bá bẹ lẹ́gbẹ̀ẹ́ tó fi yọ ẹ̀ka mi ń gbọ́ ọba sọ ẹ̀ nílé kankan jẹ́ tó tóbi ìbẹ́pẹ́ bá ti ń tóbi kò sí ní tí ìgbò ńgbọ́n wa tóbi tán yọ kàn yà wọ́ ni yọ dà wọ́ ni gbà yọ nàlẹ́ ni ìtọ́nà ni ó lo òkè gangan ni máa ń gbé dúró tó a ti di ọsẹ ìgbẹ́ báyìí yọ dà ní tápé ìbẹ́pẹ́ ti máa ń tóbi táwọn tẹ yọ kàn five hundred seven hundred yọ sàn mọ́lẹ̀ ni ọsẹ tìyà tí àlọ́ da gbogbo ẹ̀yìn tí ó da ó ti sọ jẹgbẹ̀rẹ̀ tẹ̀sán ti mẹ́lẹ́ yóò tó sí sí wọ́n sábà pé aláàjì ẹbẹ́ gí fún kíní ẹ̀fẹ́ gẹ́gẹ́ wà á lọ mi wo mo mi kan wo nù ẹ ó sì dúró gbẹngbẹng mo sì kàn mẹ lórí ọkàn mi rà kò lè dá kankan àti kéye tóbi nígbà tí tóbi bọ̀ tí yọ rẹ lọ́rọ̀ báyìí mo ní à jẹ babalà ẹ̀jẹ̀ pẹ̀ nígbà yàtí gbogbo ẹ̀ tí mo dé báyìí rí igi lórí ìdùnnú ni a kọ́ wọn ló ti lọ́sàn <laughs> <laughs> ọlọ́run tọ́lá ẹ̀gá ni máa mú nǹkan dàgbà àbúrò ẹ̀ kọ́lọ́ yọnu sí i ó ní àdúrà sàn sọ pé ìyá ọmọ sí sàárà láti inú iṣẹ́ àlàálẹ̀ ọlọ́run ní gbàǹkàfìtọ́ jẹ́ àlàálẹ̀ fàyàtàlà kọ́ àrùn rahman bíi yadìhì ìsàárà tẹ bá ṣeun láti iṣẹ́ àlàálẹ̀ ọlọ́run sì gbà lọ́wọ́ yín yóò àkóso àtẹlẹwọ tiẹ̀ báyìí yóò máa tọ́jú rẹ̀ yóò máa mú dàgbà yóò máa mú dàgbà tí èyí tóbi gbàngbà kọjá ẹni tó tó ṣe tí ó kọjá ní ta àṣẹ ní ládàá níṣẹ́ bàzáàdì ọgbà àdìsí wa látọ̀dọ̀ àbúrò rẹ̀ akọlọ̀ nkọlọ́nù sí i àdébí sọ̀rọ̀ àṣàlà ló sì lọ sọ̀rọ̀ fúnra rẹ̀ ọlọ́ni wà láyọ̀ láyọ̀ kúlẹ̀ kàfárín àfẹ́m láyọ̀ hebo afa ti tún sọ́nà mi láyọ̀ hebo kàfóró kọlb kàfóró kọlb àwọn tó yẹ pé aláìmoore ni wọn láti ná ọkàn wọn wá ọlọ́run nífẹ̀ẹ́ wọn àfẹ́mọ̀lkọ́lì wàlfẹ́ẹ̀l ẹlẹ́sẹ̀ lọ́rọ̀ ẹnu àtisẹ́ ìfarasẹ́ nínú ọkàn olùkọ́tọ́ lọ́wọ́ ni aláìmọ̀rẹ́ ń sọ́lọ́ níṣẹ́ àfarasẹ́ ni àtọ̀rọ̀ ti ń jáde lẹ́nu ẹ̀ ẹlẹ́sẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni jáde lẹ́nu ẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ni jáde lára ẹ̀. wàlá búdà mi múnẹ́sà bá ti fi hátìmí adìl aya bí adìl sefa inú kẹsẹ̀ wọn máa kẹ́ wọn orí kò sí tàbí sùpẹ̀ kọ́ lóun yẹ kọ́ parí aya ń pẹ̀lú parí ẹ̀ aya òrò wẹ̀lẹ̀ ọ̀yẹ̀ kọ́ parí ẹ̀ pẹ̀lú tó fi parí ọ̀hún ìròyìn tó kọ́ gbẹ̀yẹ̀ ló bẹ̀yẹ̀ ọ̀hún ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ ń bá ń gbowó èlé àbí ń yáàyàn lówó èlé kò yọnu sí ń tọ́lọ̀ ń pẹ́ fún tọ́jú àlàálì ọ̀fẹ́ ní kọjá àpẹ́ ọlọ́run. wọ́lá yẹ káfí bímọ sọ́ra ọlọ́run mi nàlẹ́ kásìrì àlùmọ́bà kò gba títọ́ pẹ̀lú sẹ́tọ̀lọ́run sí lẹ́tọ̀ pé kéèyàn ó sí ọlọ́run sí lẹ́tọ̀ gbogbo tí ń dọ́jà láti tà yàtọ̀ sáwọn nǹkan àlàálì nǹkan haram bí ọtí bí ẹlẹ́dẹ̀ bí kẹtọ́ni bí ajá bí ẹmu gbogbo ọmọ gbogbo tó rí bá ọlọ́run ṣe títà rẹ̀ léwọ̀ àwọn nǹkan tó jẹ́ ìwọ̀n títà tẹ̀ bá kà tẹ̀ bá kà one two three bóyá ló twenty láàrin thousands nǹkan tó jẹ́ halali aṣọ halali ni gbogbo ọ̀ràn aṣọ àti fìlàwó àti singlet àtẹ̀wó àti ṣòkòtò gbogbo tí ń jẹ́ táwọn ọ̀sán wọn lásán àti ẹ̀ka sọ́ọ̀sì aago tí gbogbo orúkà kò ń lò halali ni ansẹ̀tì halali ni bàtà halali ni gbogbo ọ̀ràn bàtà obìnrin kan tó bìnrin fetí tí a fi ọrùn tí a kó sọ̀rọ̀ ọwọ́ tí a fi sọ̀rọ̀ ẹsẹ̀ halali ni ọ̀mbrẹ́là halali ni kùránì títà halali ni ìwé títà halali ni tí ìbá ti ṣe wéwó wí àwọn aṣẹ́wó. ẹ máa ta mọ́tò ẹ máa ta mọ́tòsákù ẹ máa ta báísíkù ẹ máa ta páàtì gbogbo àwọn nǹkan yìí ẹ máa ta rédíò ẹ máa ta páàtì ẹ ẹ máa ta tẹlifíṣàn ẹ páàtì ẹ ẹ yanrìn ẹ máa ta sìmẹ́ǹtì ẹ máa gbogbo tẹ̀yàn fi ṣẹlẹ̀ gbogbo nǹkan aláàlì lọ rẹpẹtẹ èèyàn wa ayọ́rú sí kankan nù tọ́lọ̀ sí láàlì àfi tọ́lọ̀ sí lẹ́yìn wọ̀ owó mẹ́jẹ ọtí kò ní èméjì náà tẹ́ ẹ bá sì gba distributọ̀ ọtí tẹ́ ẹ bá níwẹ̀ àsùn tó tóbi ẹ̀ ní fowó gbọ́jà àwọn ọlọ́kọ̀ ọtí tí wọ́n bá ti di pẹ́ ṣe ṣe signboard ọtí wọ́n fọkọ̀ ọtí wọ́n á ka ẹ̀mẹ́ lé ni wọ́n àjọjà fún ìjọba ìjọba ìjọba máa gbòòrò ẹ̀ wọ́n lè jẹ́ ọjà tó ọjà two hundred thousand fẹ́ẹ́ nìkóso wọ́n lè jẹ́ ọjà four hundred thousand fẹ́ẹ́ nìkóso láì dìpọ́sìtì òun náà wáyọ̀ fẹ̀kẹ̀ ah jọmọ rówó ah, ọtí yàrá tàjú coca-cola lọ ọtàjú pepsi ọtàjú fanta lọ òun ní tàjú ó ṣe kóró tó náà ṣe mú tó tọ́lọ́ bá ṣe ọtí ní àlàálì aráyè ò ní mú nítorí wọ́n ṣe ní ìwọ̀ gan wọ́n máa mú wọ́n ní jẹ́díjẹ́dí tápà jẹ́díjẹ́dí ni tápà ni fanta ni kóòkì èyí ò ní òní jẹ́díjẹ́dí inú tọ́lọ́ ń pè léwọ̀ gan ni wọ́n lọ́dà ẹbí ẹbí tí wọ́n gbé pálẹ̀ jáde gbogbo gbà lọ́dà orí ẹsẹ̀ sì lọ́rẹ́ ẹgbẹ́ olóko mẹ́ta wọn ọkọ̀ tí lọ nalẹ̀ tẹ́lẹ̀ àwọn tí lọ nalẹ̀ tó ti di gbogbo títì mo lò jùsẹ̀ gbẹ̀ẹ́dógún lọ́mẹ̀ kátó lọ́nà jáde ẹgbẹ́ kejì la gbà àwọn ẹgbẹ́ kejì náà ti tún gbẹgbẹ ibi táwa ń yà fún àwọn náà wà jáde ibi táwa náà ti ń tọ́nu padà sí títì tiwa tó gbogbo ẹ ti di lọ bá takùn nǹkan aráàmù lórúkọ àkọ́ ànájú mọ́ ẹ̀ tí ọba tí ayọ́ ló sì tọ́lọ́ sí ní àlàálì ọlọ́wọ́ àhàn lè mọ̀ fúnra rẹ̀ ó ti lè mọ̀ tí ó sì fún yẹn fọwọ́ àyẹ́sàfẹ́ akẹ́mùwálì nẹ́sìbìlì bá tẹ́lẹ̀ gbogbo gbájú ẹ̀ bí àwọn olè tí ọmọ gbé mọ̀dánà pẹpẹ owó àwọn èèyàn ni wọ́n máa jẹ láì ṣiṣẹ́ ẹni tí ṣiṣẹ́ ọmọ ṣe ni àwọn ni ó sì máa jẹ báwo ẹni kò ṣe ní ṣiṣẹ́ tí ọmọ àgbẹ̀ gbàgbàdà lọ káyọ̀ mọ́lẹ̀ tí ọmọ àgbà tó ní káàkiri lóru lọ́fà tí àwa ni yóò dalẹ̀ ilé ìdísẹ́lẹ̀ mi máa ń tẹnu mọ́ àwọn olè pọ̀ mọ́dà ilé olè tó dalẹ̀ rí ẹ fi hàn mí nǹkan olè tó dáadáa lẹ́rí ẹ fi hàn mí ọmọ olè tó yẹjú dalẹ̀ ẹ fi hàn mí tọ́lá nítorí pé gbogbo ọ̀pá rẹ ni ah. tọ́lọ̀ ọ̀kà lọ́wọ́ báyà bẹ́ẹ̀ bí mo bá lọ ilé ọkọ yọ̀rọ̀ tí ilé ọkọ kàmọ́ ilé ọkọ mi ni tí e kú kò ní gbélé torí pé ọlọ́wọ́ fàdé owó kan wá ntí bàbá wọn ṣe tẹ́ ibi wọn tí e tọ́jú wọn dàgbà àdéhùn ló sì máa bá wọn mọ́ yóò máa bọ́ wọn lọ ni ẹnìkan ó jókòó kọ̀rọ̀ yóò máa lo agbárí ọ̀rọ̀ ṣoògùn gbáà pé n tó bá ti wí fún yẹn kó máa lè yẹnu padà wọ́n máa gbowó lọ́wọ́ èèyàn ọdún yóò dáa fọ́ o ti kan orí tiẹ̀ lọ́dún yìí kọ̀ọ̀kan orí kaka burú lọ́kàn wọ́n gba gbogbo oṣù mi lọ́wọ́ ẹ̀ nígbà yìí bá sì rí ẹ̀rọ afáhùn tí ó nírun gbà kọ́lá òtún lè jẹ́ afáhùn ńlá wà ní ńlá gbajú ẹ̀sìn ni wọ́n máa gbowó ọwọ́ àwọn èèyàn àwọn tó bẹ̀rẹ̀ fọ́kọ̀ àti tàmáyà pé wọ́n sì gbájú ìbàdàn mo lè dárúkọ ọmọ tó fẹ́ bẹ̀rẹ̀ ìbàdàn tó kọ́kọ́ ló kọ́ ní tàmáyà owó rẹ̀ là ó ti kalẹ̀ ọkọ̀ ẹsẹ̀tì lẹ́kọ̀ọ́ ọkọ̀ ní Port Harcourt gbogbo ẹ̀ wọ́n ti gbà rọ́bà sípàsì ní wọ̀ fúkẹ́fúkẹ́ ní wọ̀ lónìí gbogbo ọkọ̀ ayé lọ́sẹ̀ ń gbòjọ́ náà jíìpù bẹ́ǹsì fólfò five oh five oh five ah tí wọ́n tẹ́ bá december tí wọ́n kọ̀tẹ́ kọ́ náà náà lákọ̀tà sáré láyéláyé náà kéwù mo nà wọ́n ra bínú màá máa yọjú wọnú wọn pé kí ni lójú dáadáa tọ́ àwọn ni gbogbo àwọn ọmọ tí ń ṣe gbájú ẹ̀ lọ́nà fọkọ̀ gangan ní tí wọ́n kọ sára ọkọ̀ náà ẹ̀ sì lọ́kọ̀ tí wọ́n decorate bí wọ́n ó ṣe ọ̀sán náà tí ọmọ dún jìm jìm jìm tí ọmọ káwọn obìnrin ká láì ṣiṣẹ́ kankan gbájú ẹ̀ ni owó òsì ní dalẹ̀ gbogbo náà gbogbo àwọn tẹ̀mí mẹ́ta gbogbo lóru sọ̀kẹ́ta ní ilé sọ. wọ́n lówó fẹ́ẹ́ pé gbogbo ìyá ọmọ wọn báyìí ni à táwọn afáwọn bá ń ṣe wòlímọ̀ àbí wọ́n ń ṣe lẹ́tò kọ́dé àbí mọ́lídì táwọn dóde báyìí gbogbo ọmọ kétókù ní oṣù kókó mẹ́ẹ̀ pé táwọn ọ̀dá ń táwọn àfa àgọ́ ọmọ ṣépè fáwọn tó kù pé two hundred and fifty thousand ní lágbájá fóun ní mòlídì pọ̀lá lọ́jọ́ mòlídì owó tó ná lé five hundred thousand láì ṣiṣẹ́ ọ̀háfà àgàlẹ́ ẹ̀kọ́ pọ̀lọ́pàá mú kẹ́ ẹ̀rọ tìmọ́lé àwọn ọmọ sẹ́tì ń ṣe <laughs> tó fi rí five hundred thousand náà eh? àfa àgàdo tó máa ṣépè báwọn tó kù pé ẹ̀yin ò rí ṣe kò ní dáa fún yín ẹ̀tẹ́ ò gidi mú wáyé <laughs> wọ́n sì mú lọ́dọ̀ àfa gbọ́n àbáfẹ́ akọ́fù gbèdé <laughs> látara gbọ́n tó máa mú dé pé wọ́n ní àfa ọlẹ́yìn náà gbàmọ́ mílíọ̀nù lọ́wọ́ tó ní ibi mo ní di owó ìyàtọ̀ tó fún yín ìyá yẹn ti fẹ́ jẹ́sọ̀ àti ibi mú ẹ bá kó ẹ wọlé ẹ jáde kó wọn mílíọ̀nù jáde bẹ́ẹ̀ bá rí ẹ̀ bá dá lágbọ́n làbọ̀ àbú ẹ̀kọ́ pé ha owó òkè sí fún ẹ̀ lọ anáwó lójú owó àtàwọn afá àwọn ọjọ́ pé àti gbogbo afá tó ń gbé ẹ̀ lọ pé ayé wá gbogbo ẹ̀ dára gbà. <laughs> iṣẹ́ ibú ni wọ́n ń ṣe ẹni tí bá ń jẹ nǹkan àwọn èèyàn jẹkújẹ ọlọ́run ní irun tó ní irun fàáwà lè má àléhìn ọjà láì mórí sọlọ lórí ọlọ́run náà dọ̀lómùn yakula muhala nasibili batili ìjẹ dúkìá wo yẹn lọ́la ìtọ́ tí mo kọ́ la ta la mọ́ di hanil mumina bi rabbihim lẹ́yìn tọ́lọ́ ti bú àwọn tán ọwọ́ asọ̀rọ̀ ọwọ́ asọ̀ ẹ̀yìn àwọn mọ́mẹ́ni òdodo àwọn tó dúró tọ́lọ́ ọ̀gbọ́n tó gbọ́lọ́ ọ̀gbọ́ òun ni alimutayina amurọ àwọn tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run alimuhadina sukurọ àwọn tó ń fọ ọpẹ́ fọlọ́run lórí oore ìgbàgbọ́ tọ́lọ́ ṣe fún alimọ̀sẹ́nà ilà kọ́lì kẹfẹ́ kọ́mẹ́tì sọ̀la àwọn tó ń ṣe dáadáa sí ọlọ́ọ̀ba tó ń ṣiṣẹ́ dàtọ́lọ́ ń dá wọ́n ṣe dáadáa sọ̀rọ̀ nípa pé wọ́n ń gbénu dún fọlọ́ wà yìí tá a zaka wọ́n yọ saka fáwọn ẹ̀dá tọ́lọ̀ ń dáhùn pẹ̀lú ẹ̀ mọ́kìlá ama adalahumina karọ́ọ̀mà ọlọ́wọ́ afaani rò ń tọ́jú lẹ́dẹ̀ wọn lápàlẹ́ lórí ńlá wà á nàwó yọmọ kí a máa ti mìíràn tàbí àti níjọ́ ọ̀dájọ́ wọ́n kú àfẹnukànbalẹ̀ ǹjẹ́ ọ̀dàjọ́ ni kọ́lá tààlà náà lẹ́dínà àmọ́nù wa amínú sọ̀lẹ̀ hàt lọ́lọ́run sọ páwọn tó gbọ́ lọ́wọ́n gbọ́tàn sẹ́rí wà á kọ́ mú sọ́lá tí wọ́n ń gbèrú dúró wà á táwọn zaka tí wọ́n yọ zaka dúkìá wọn láwọn máa jọrọ ẹ̀ńdà rọ́bìhìm wọ́n bẹ́ sẹ́wọ̀n lẹ́kùnrin lọ́dọ̀ ọlọ́ọ̀ba wà lá khawfun alayhim wà láhùn yà fún wọn. ọlọ́run já wà nù اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بأرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو أسرة فنظرة إلى ميسر وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وذر ما بقي من الربا ọlọ́run pẹ̀yìn gbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù mi ọlọ́run ẹ fi gbogbo ohun bá kúrò owó èlé tẹ ẹ níta ìfilẹ̀ má gbà èlé òjòwé òjòwé nìkan ni ẹ bà nǹkan tó mọ́ mi ní ìtàkùn tó tọ́ ẹ bá jọ gbàgbọ́ òdodo. fàyín náà ń tàfà àlù tẹ́ ẹ bá wá ṣe tí mo wí hùn tẹ̀tọ́ fi takú sórí ẹ̀ fàdàrú bí habinna láì ajẹ́pẹ́ múra ogun ogun látọ̀dọ̀ ọlọ́wà tó jíṣẹ́ rẹ̀ tí ọba ń jà ẹ̀ múra rẹ̀ wà á ń tóbi tó ṣùgbọ́n tẹ ẹ bá tó bá tẹ ẹ padà kó mi tí mo ní ìfẹ́ fọlákùn ló ń sọ àwọn àlejò ojú owó tẹ ẹ ní ọ̀dọ̀ àwọn èèyàn tẹ ẹ gbà á látàdìlímùúnà wàlá àtúndínlámù ọlọ́run ẹ máa ń ṣàbòsí o àwa ló ní ṣàbòsí sẹ́yìn náà wà á ń kánà jọ ọ̀sùn àti fàdádọ́rọ̀ tó ń ìyá mi sárọ̀ ọlọ́run ní tẹ́nìkan bá jẹ inú owó tọ́jẹ́ tó ó sára tó tó wá jẹ tára ní tí ò tí ì rówó eyín tí ó san ọjẹ́ inú owó ẹ̀fẹ́ gbowó ara ní kò tí ì rówó tí ì san fanadara tó ń là mẹ́ ẹ lọ lára dìgbà tára ọjẹ́ tí ì san ẹ mọ̀ sọ pé bí ọba bẹ́ẹ̀ òní máa gbowó mi tí ma tí ma rómi gbà lónìí ó ń tọ̀ sọ̀kan lọ́rọ̀ máa pa <laughs> rárá òṣùmọ̀ àlónú ẹ má takú ìlàmẹ́ sárọ̀ ẹ ṣe sùúrù dìgbà tára ọ̀dẹ́ wà á ń tà sọ dábò. fáìrù làkùn. bẹ́ẹ̀ bá faraba dẹ̀ yìí gẹ́gẹ́ kẹ́ lè bun ní tọ́ jẹ́ nígbà tẹ́ ẹ rí pé òrì san kẹ́ ẹ bun gẹ́ kẹ́ ẹ fi ṣe sàrà pé ẹ bun láyé àti lọ́run kọ́mọ́ san mọ́ fáìrù làkùn ló lóore fún yín. nkúndùn tààlà. tẹ́ bá mọ̀ tẹ́ bá mọ̀ retí mẹ́ńbẹ́ ni tẹ́ máa ṣe nù ṣùgbọ́n ẹ̀ máa ayatò sọ̀kalẹ̀ kẹnu kurani rè mọsọ bẹ́ẹ̀ ń jẹ ẹdógún ayatò sọ̀kalẹ̀ kẹnu kurani rè onídìí lásán àti kurani látọ̀dọ̀ Ọlọ́run tó sọ̀kalẹ̀ sáyé kẹyìn bóyá ẹ̀ka ara ẹ̀ sùn kejìlá ara ẹ̀ sọ́ra kejìlá wà nù kúránì ṣùgbọ́n ọ̀la yàtọ̀ sọ́kalẹ̀ kẹ́yìn lọ́dọ̀ ọlọ́run kúrútùbí ọlọ́run kó kẹ́ àfa onítẹ̀síro kúrútùbí ọlọ́run kó bá kẹ́ àfa pàtàkì Andalusi ara Portugal ara Spain ayé àtijọ́ àwọn àwọn àfa alẹ̀ Spain ilẹ̀ lóyìnbó òní tó ti dilẹ̀ kèfèrí Andalusi ní kúrútùbí ìlú rẹ̀ gẹ́gẹ́ níjẹ́ kúrútùbá ní fi ń pè ní kúrútùbí yù ara lu kúrútùbá tó ṣe gbogbo research ẹ lọ ka mọ̀kọ́dìmọ̀ tẹ̀síṣẹ́ lórí kúrútùbí ó ṣe bá bá research lórí bí àyàwó lọ sọ̀kalẹ̀ káyìn ó sì kọ wíwìrì ọ̀rọ̀ lé lórí nígbà wọn tí wọn kọ kuraani ìjọsótù kan náà lábẹ́ zedubunu harith radiyallahu ta'ala ni tẹ́ ń kọ kuraani sójú kan náà pàṣẹ pé kọ kuraani sọ pé ó sọ pé ọjàgùn kan gbà yẹn táwọn kúrọ̀ ọ̀kú seventy àtọ́ akọ àyẹ̀sọ̀ lónìí ọ̀sàbẹ̀ kú lójú gan gbogbo ẹ̀yọ̀ kan ẹ́ ta ló lórúkọ ogun ogun tá jà lásìkò Abubakar tí Umaru fi sọ pé káwọn ọkọ Kùránì sójú kan náà kọ́ àwọn gbẹ́kẹ̀lé ti mẹ́ngbà yàwó èèyàn nìkan mọ́ àti bìtẹ́nì kọ̀ọ̀kan kọ tiẹ̀ sínú ilé tí èso ti di. Muritadin ẹ lásìkò àwọn eré mùrìtàdé náà ni ṣùgbọ́n kí lórúkọ ogun tán lọ ogun kan ni wọ́n lọ tí àwọn sẹ́fúntì inú àwọn tó wà pàrọ̀ sọ́dún sàbí kú mẹ́ tí wọ́n pa wọ́n lójú ogun tó ṣe sábà bíi pé ọ̀dà ẹ mọ̀ jẹun ìsìtẹ́mù lónìí torí amọ̀fẹ́ ká parí ayé ilé ìlú náà ti tẹ̀sí rẹ̀ inṣàlá umaru lọ sọ fún abakiri máa ń darí tó gbóndé pé ó tásìkò báyìí táwọn gbọdọ̀ kura nílẹ̀ ni abakiri fi yarí pé òun ò ní ṣe tánà bí ò ṣe táwọn ọ̀sán yẹn kúrò láyé kò pàṣẹ pé wọn ó kókó àyìnjọ sójú kan náà òrùka kò ha orí lójú rẹ̀ bóun náà ṣe ha orí àwọn tó ha orí ha orí ẹnì tó sì lákọọ́lẹ̀ tiẹ̀ nu wọ̀wọ́ ọ̀pẹ nínú ẹ̀fà ẹ̀fà egun ẹran ẹni tó ní lára awọ gbogbo ibi tó kà kókọ́ tiẹ̀ sí nbẹ̀nbẹ̀ àlébè ni wọ́n pa kọ́sójú kan náà òun ní ṣe à umaru ni tó ní kó ṣe gan lọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ sí à bàbá kìrìkì làwọn wílẹ̀ nu náà kó ṣe ntánì yọ̀ sáwọ́ ṣe òun ò ní dáwọ́ umaru ni à wàláyé ọlọ́ àtàlẹ́bí onífẹ̀ẹ́ sí tọ́ <laughs> umaru sáà ń sọ yìí dìtẹ́ fi gbọ́dọ̀ kọ Kùránì kọ̀sọ́jú kan náà yìí sáà ń tẹnumọ́ tẹnumọ́ tí abubakar lé òun ṣe é sì xaara òun ṣe náfẹ̀ẹ́ òǹbẹ̀ náà ọlọ́run sì payá gbáyà mi fún pétọ́ ayọ̀ kakọ́ tí ò ní di ẹsẹ̀ ǹjẹ́ ọ̀dàjọ́ ọlọ́run á sì payá gbáyà mi pé ẹ̀kọ́ lẹ̀ gan ni mo fẹ́ nǹkan àkọ́kọ́ tọ́lọ̀ kọ́ gbé hàn umaru ni pé kí ni Kùránì ń jẹ́ kìtàbùn àrọ̀bíyàn kìtàbùn wàlọ́jà anáwó Kùránì àrọ̀bíyàn kí lọ́lọ́run tẹ̀lé ẹ̀ ẹ̀ sísọ́tù Yusuf ẹnìkan sí sátú Yusuf káfíń sẹ ẹnìkan sí ọsí sátú Fusilat aya forty four ìbẹ̀rẹ̀ Yusuf gangan la fẹ́ lò sátú Fusilat aya forty four ẹnìkan lọ sí òun náà á lò wọn ntẹ́bà tìrí mi ẹ̀ka sẹ́ẹ̀rí Yusuf ẹ̀kọ́ ọmọ ẹ̀ka Yusuf. alifilamu tilika ayatul kitabil mubin. tilika ayatul kitabi alikitabi the book ọlọ́wà kọ́ fẹ́ pé kí ni mo pé njẹ ẹfẹ kọ kí ni mo orúkọ tí ń jẹ bàbá kìíní alikitaabu ni ṣé tẹ ẹ bá kọ sórí gbẹrẹ ọmọdé alikitaabu wọn ọlọ́run tó sọ nǹkan ìkàlẹ̀ gangan torí kìtàbù kọ̀tán ẹ̀ tà sí àyàm gan ẹ̀ tọ́ka sí. ìná ìdáyiná òkúrẹ́ àdáni àròbíyá làálà fún káàbírú. ọlọ́run mo sọ kalẹ̀ ní kura mo sọ kura ní kura àná kòrìà ìtumọ̀ kòrìà ló kọ́ra yẹ kẹ́ kòrìà nà. àwọn afa onídè Lárúbáwá àwọn onínáwó wọn ni mọ́sítàdì méjì ni kọ́ra àní ìkànnì kọ́ra yẹ kẹ́ kòrìà àtàn ìkànnì kọ́ra yẹ kẹ́ kòrìà nà bí màánà máa yọ kúrọ̀ ìtẹ́ ẹ̀ máa ké ìtẹ́ ẹ̀ máa ké sàgbẹ́ wọn ké kúrò ní Nàìjíríà ìtẹ́ ẹ̀ máa ké òun ni kúrò àní àrọ̀bíyàn. ìnira bá mo sọ kalẹ̀ làálà kó ta àkèlò torí kẹ́ ẹ lè gbogbo ebe ni tí o ṣe tọrọ ọtọ the richest language of the world Arabic kò ṣe tó rich bí lọ́dọ̀ olóyìnbó gbogbo ti jẹ́ plural lọ́dọ̀ grammar plural méjì péré regular and irregular plural ni ní regular ima irregular nínú tabasi sọ̀rọ̀ ìmọ̀ irregular verb àbí irregular verb like go and went irregular ni tàwa pé stop tani stopped regular ni ed la fi kún look looked ed la fi kún bag bagged ed la fi kún regular verbs ni ìfẹ́ pé yóò change ni irregular ni náà wọn regular ima regular ima regular tàbá ní tree and trees tàbá ní bush and bushes So tàbá ní man and the men irregular nu. No vowel mutation yẹn vowel mutation ní linguistics change of vowel in mouth from man to men vowel mutation àmọ́ pẹ̀lú linguistics irregular plural nu lọ́dọ̀ Lárúbáwá tẹ̀lé Na jamo, táǹpẹ̀ ní plural lọ́dọ̀ Lárúbáwá jámù ti gbogbo yẹn kọ́kọ́ mọ̀ náà márùn ni jámù mùdákàr sálímì jámù anasi sálímì jámù tẹ̀síìrì ọ̀yàtà ló tún sọ mí. Eh? jamul qila jamu kẹfẹrọ siyagu muntahal jumu siyagu muntahal jumu bíi bíi misba masobe mafailu mamnu mi la sọ̀rọ̀ òsòtòba wa mafailu mamnu mi la sọ̀rọ̀ kì í gba jamu ti di mélòó o ti di mẹ́fà ó kú o lọ́dọ̀ àwọn onínáwó láìdí lójú kan náà wọ́n ti ní plurals oríṣi mẹ́fà the richest language of the world nù. sábà fẹ́ sọ̀rọ̀ ọkùnrin ó ti ní àmì tẹ́fì ọkùnrin náà ń sọ̀rọ̀ ẹ̀ tábà ní dáhàbà ọkùnrin nù tọ́yà kó bèbá náà ní dáhàbà tì dákọ̀bìnrin lọ́ba góòó góòó náà ni bọ́kùnrin bá góòó góòó náà ni díò náà ni góòsì náà ni góòsì wẹ́ẹ̀tì náà ni wẹ́ẹ̀tì dọ́n wẹ́ẹ̀tì mẹ́rin wẹ́ẹ̀tì náà ni lárúbáwá kọ́lá yé <laughs> àmì táìmù ẹ̀kọ́ pé yẹn ń sọ̀rọ̀ àtòbí ní sọ̀rọ̀ ẹ̀bẹ̀ lára fáàbù wọn o pè wọ́n sọ̀rọ̀ òmìnira fáàbù èèyàn méjì ni ó ti wà lára ẹ̀ èèyàn mẹ́ta ni ó ti wà lára ẹ̀ èèyàn tọ́pọ̀ ni ó ti wà lára ẹ̀ gbogbo ẹ̀ ó ti wà lára ẹ̀ wọ́n ní bàbá náà nǹkan ah bàbá ní nǹkan wàláì wọ́n ní wọ́n èdè tó dáa pọ̀ ni ọ̀ya ẹ̀ lọ sínú sọ́ọ̀sì fún sẹ́lá tí kì í má wé sí táìmù tó á parí ayé ni. ọlọ́run ti bá sọ pàrọ̀ kalẹ̀ lédè mí yàtọ̀ sí lakọọlù lọ́la kùsì láti ààyà. wọ́n máa sọ fún ọlọ́ọ̀bá padà pé tọ́wọ́ pọ̀ bá fọ́ ọ̀rọ̀ ìsí wẹ́wẹ́ ni tẹ́pẹ́tẹ́ tó lè sọ túmọ̀ nǹkan lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ lọ́bẹ̀ yẹn sọ̀kalẹ̀ ni ìbádà. ajami yóò wá arabi yóò. ọlọ́run ní èdè míì tó yàtọ̀ sí ní ìlànà èdè kéde ajami yóò ajami yóò náà arabi èdè àbẹ̀dẹ̀ lárúbáwá ètè ń bá tọ́ ọ̀yá. kúlì wà nílẹ̀ dínà àmọ́nù dáwọ́ ṣùfà. sọ fún aráyè rẹ̀ àníwọ̀ sọ́la pé kùránì òní wúdàn wọ̀ ṣẹ̀fà òun lọ́nà mọ́ faráyé òun sì ni wòsàn fún aráyé ọ̀yá. والذين لا يؤمنون في آذانهم وقلوب. ṣùgbọ́n àti ọ̀bàgbọ́ náà ọ̀bàgbọ́ ọlọ́ọ̀lẹ́ dìdí ti dé etí wọn kò sì ń tẹ́ ìwì tí wọ́n è gbà. wàá wà rẹ̀ yìí màmá. ó ti pọ̀ wọn lójú kò jẹ́ wọ́n rí ìrànwọ́ òdodo. kùlá ìka yìí máa dáhùn náà. mi màkà ní ń bá yìí bí. ẹni tí ń bẹ lábẹ́òkúta àbí ń bẹ ń jẹ̀bú òde tẹ́wá gbé new garage ìbàdàn tá à ń kígbe pé bọ̀dá John bọ̀dá John ṣe yọ gbọ́rọ̀ yìí ìmọ̀ dáhùn mi màkà ní ń bá yìí ẹ má jẹ́ kèfèrí tẹ́wá sọ pé kọ́ gbọ́rọ̀ ń ẹni tọ́ náà ẹ̀ jẹ́ tẹ́fẹ́tẹ́fẹ́ tẹ́ ń pè tí ò ní gbọ́ pẹ̀lú láìláì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn o kọ́ agbọ́n tẹ̀ wí láyéláyé ká gbọ́ àìmọye ọ̀nà lọ́rọ̀ ti sọ̀rọ̀ Kùránì tó pè ní alikitaabu dalika alikitaabu láàárọ̀ ìbàfẹ́ ó dà lílimu tàkìnà kitaabu kitaabu ni ọlọ́sípayà gbáyà rẹ̀ ẹgbẹ́ jùlẹ̀ gbogbo tẹ ní lórí owó yín tẹ yá yẹn ta tí wọ́n sẹ̀lélé lórí ẹ kó ilé òun lẹ̀ mọ́ gba òrèlé ojú ni ẹ gbà nǹkan tó ni tẹ bá tó òdodo bima shara'a Allahu lakum min tahlil al-bay' wa tahrim ar-riba wa ghayri dhalika tẹ́pẹ́ tó tọ́ ẹ bá gbọ́ lọ́n gbọ́ ntọ́lọ́nsílẹ̀tọ̀ ni ẹ máa ṣe bí òṣìṣẹ́ owó èlé ẹ má dé di rẹ̀ mọ́ àtàwọn kàmí tó ṣe léwọ̀ àwọn àfáà ní àyà ìsọ̀kalẹ̀ adásíyàkùnà sàfi bani amru bin umair àyà ìsọ̀kalẹ̀ nítorí ìdílé amru bani amru ọmọ umair min taqifi nù ìdílé taqifi àti bani mọ̀gírọ́ min bani makhsum nù ìdílé makhsum mẹ́ka olùwàlọ́run tó yẹ sáyẹ̀ kalẹ̀ kánà bẹ́ẹ̀ náà riba fil jahiliya àwọn olówó èlé tó ti yáwó yẹn síta nígbà wo ti gba islam rẹpẹtẹ falama jaa al-islam wa dakhalu fi lẹ́gbà tí islam dé tó sì gba islam tọ́làbà fàkẹ́fù à ń ta khuda minhum fàkẹ́fù lọ ń béèrè owó tó ní ń ta lọ́dọ̀ àwọn èèyàn pé wọ́n sanwó àtẹ̀lé orí ẹ̀ fatasawaru wà á kọ́ láti wà ní mọ̀gẹ́ra àwọn èèyàn àforíkorí mẹ́ka bàdé mọ̀gẹ́ra ìdílé mọ̀gẹ́ra wọ́n sọ yìí pé lánàá adé riba fil islam a lè gba ìsìlámù tán ká tó máa sanwó èlé a ti gba ìsìlámù tó sanwó èlé léwu àwọn ò lè sanwó èlé kankan wọn sọ bẹ́ẹ̀ fáwọn tán lówó bí kásìpìlì ìsìlámù pẹ̀lú iṣẹ́ ìsìlámù táwọn ṣe ká tó máa sanwó èlé àwọn ọ̀sán fakataba fi dálíkà ìtàbùbùnú ọ̀sẹ̀d ìtàbù ọmọ ọ̀sẹ̀d lọ́fọ̀ ààrẹ ẹ̀kọ́ ìwé naibu maka ìlàrọ̀ ọ̀sálàm tó jẹ́ pé ní ẹni tí mójútó lu maka fáànù bí ọ̀sálàm ọ̀ akọ̀yẹ́ta sánú bí ọ̀sálàm àtọkọ rẹ́sẹ̀ sánú bí fanasa lata di la aya lẹ́tà dọ́dọ̀ alibi alibi ka lẹ́tà báyìí láyà di látọ̀ dọ́ọ̀nà aya lọ́lọ́run fífi sí ẹ lẹ́tà tí wọ́n kọ sẹ́yìn ìtagbà ìsàmù ta tó lè sanwó èlé ta aya ká tó sàn èlé orí ẹ lẹ́tà ń dé báyìí aya dé ni fàkẹ́tà bẹ́ẹ̀ bí ahọ́rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ èlé alibi ọ̀sán wa kọ lẹ́tà wọ́n sẹ́ sí ìtàbọ̀ ọmọ ọ̀hùnbẹ́yìn padà rọ́dí aláàánú wọ́n mọ̀ hussein tọkọ lẹ́tà alibi akọ lẹ́tà mi padà sí i يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله آية yẹn gẹ́gẹ́ la níbi àkọ́ sínú lẹ́tà ọ̀bìnrin ṣe sìkìrì tọ́lọ̀ ń wílé fàkọ́ọ́lù nàtúbù ìlàlá bí lẹ́tà ti ní ọdọ̀ ọba ìwọ̀n àtúbà lọ sọ́dọ̀ ọlọ́run wà ní dàrú mọ́ bákì àmínà rìbá gbogbo èrè ta níta àgbàmọ́ fàtàrà kó kú lóhùn gbogbo àfọwọ́ èrè ta níta lẹ́wọ̀n ọ̀gbàmọ́ káàní òsèbí àwọn àtàbà ń bẹ lórí ẹ̀ wàhádà tàdídùn ṣẹ̀dídùn wàwáyídùn àkídùn ìlérí ìyanu ìsọfún yẹn pé yóò jìyà tó lé agbára lálùkìyàmà òun ni kéèyàn tó padà sí díẹ̀ lẹ́yìn tó ti gbọ́n kọ́ lọ́n fẹ́ limani stamoro alata atẹrùrìbá badal indar fẹ́ẹ́ tí bá tún gbé wéèlé àbí ìyá wéèlé ìyá ẹ̀ wéèlé lẹ́yìn tó lọ́n ti kìlọ̀ fún wa lórí ẹ̀ ibn abbas ní fàdánù bíi hadminala ìstakínú bíi hadminala ìwà rọ̀sùlì ẹ̀ máa màdájú pọ́lọ́ ọba àtòjíṣẹ́ ọba ìjagun ẹ̀ máa màdájú lórí ẹ̀ tẹ̀ bá ń gbé wéèlé wàtàkọ́dàm àni ibn abbas sọ́dọ̀ yàrá àni huma ọ̀rọ̀ kan ti ibi lọ́dọ̀ ibn abbas ṣáájú sọ kọjá ó ní yòókọ́lù yàwó mọ̀ kẹ́mọ̀ lè ákìlì ọ̀rẹ́bà wọ́n sọ fẹ́ ní banjo owó èlé ń jẹ́ ọ̀dàjọ́ khudu silahaka lil harb lọ́wọ́ mú nǹkan jàre kọ́ bí mi ọlọ́run jà lónìí. sọmọkọ́ra ọ̀hákẹ́ ayé àtà ń kà lọ́wọ́ ẹ̀ ọ̀hákẹ́ sí pé tẹ́ ẹ bá fowó èlé lẹ́ẹ̀lì gbígbà lẹ́yìn tí mo ti sọ pé ẹ̀mú gbàmọ́ yìí ẹ̀mú ogun látọ̀dọ̀ mi ọlọ́run àsọ fẹ́ ń jẹ́ ọ̀dàjọ́ fẹ́ tí ò bá fowó èlé lẹ́ẹ̀díjọ́ ọ̀dàjọ́. Ali ibn Abi Talha darí àwa mùsùlùmí láyé dandan gbọ̀ngbọ̀n dandan ọ̀ràn fainaza wàhálà dóríba onukọ tọba dáwọ́ ń bẹ̀ alihamudulilayi yọ ọmọ gbáyé lọ tọba takú lẹ́yìn tẹ ti ṣe wá àṣẹfún tí ọba gbọ́ kí wọ́n bẹ lórí ni o ibùdó àbá sọ sọ bẹ́ẹ̀ lọ́dí aláàánú wọn. kọ̀tàrí àtúnṣe yìí pé àwọn àdàhùnmù lọ́wọ́ bẹ̀rẹ̀ kọ́tẹ́lẹ̀ ọlọ́run gẹ́gẹ́ ṣẹlẹ̀ ní pé wọ́n pa ẹ̀rí tí ọba fowó èlé rẹ̀ tó pé téèyàn bá jagun wọ́n á pààyàn lórí ogun ni ọlọ́sìn ni wọ́n bá jagun ní wí bìmọ̀ àná wọ́n máa wọn ni kàmáyé sùmọ̀ òun náà wọ̀jà aláhùn bàrẹ̀ àyìnà mọ àtàwọn ọlọ́run níbi ẹsẹ̀ ń gbọ́rọ̀ òun yìí kan lọ jáwọ́ ń bẹ̀ tí ọba jáwọ́ ń bẹ̀ ọ̀ sọ wọn di baharo jan ẹ̀yẹ pé ẹ̀jẹ̀ wọn sọ pé wọn dalẹ̀ lásán tí ọ dalẹ̀ lásán àyìnà mọ àtàwọn ibikíbi ọba ti bá wọn wọn pa wọn fàyàkùn wà mọ̀kálà tọ́tọ́ àdìlìbò yóò mí nà rìbá torí ìdílé ẹ̀ sọ́ra yín fún kẹ́ẹ̀tún máa sòwò pẹ̀lú owó èlé lẹ́yìn tó lọ́n sílé wọ̀nyí fàyín nà lákọ̀dẹ̀ àwòsàlà halala wà á tọ́ ọ̀bà wò torí pé ọlọ́run gbà wà láàyè pẹ̀lú ntọ́jà alálẹ́pọ̀ rẹpẹtẹ láyé tá a lè ṣe tata yẹ kú ó sì yọnu sí i ó sì ní ntọ́ mọ́ fàlà yẹlẹjà ànàkùn ìlànà àṣìyàtì fàkọtàn ẹ bẹ jẹ kó sì o tí ń dé di ẹsẹ kọmọ tí ń dé di ìyàpọ̀ ọlọ́run ó sì ó sì lè wà ń dúró tọ́ ṣùgbọ́n méjì ó ti ń di ìyàpọ̀ ọlọ́run kọ́ ẹ pé tọ́lọ́run tó dé ìbínú sí ẹ̀ tí wọ́n sọ̀yàn náà lálùkì àmọ́ sí ni yọ̀ọ́ máa lọ sí láyé. wà á tóbi tó falà kó ròhùn sàmú lemon bẹ áhdì ziyada tẹ ẹ bá túbá tẹ ẹ owó yín tẹ ẹ má ṣàbòsí àbòsí ni kẹ́ ẹ lọ tún bẹ ìlélẹ́yìí tẹ́ ẹ ti gbọ́ pọ́lọ́ ń ṣe léwọ̀ wàhálà tó dé làmú náà tẹ́ ẹ bá ṣàbòsí bí wádìí rúṣìlám wálì pẹ̀lú kẹ́ ẹ gbójú owó nìkan kẹ́ ẹ má gbẹ ìlú orí ẹ̀ bá làkúmọ́ bá dàtún mi ń gé ziyada tí nàlẹ́ wàhálà nàkṣẹ̀ nínú àwọn tó jẹ́ lówó náà gbọ́dọ̀ ṣàbòsí kan lè bówó ìlú náà lẹ́yìn àtẹ́lẹ̀ àsojú owó gan náà mà wọ́n dán wò wọ́n gbọ́dọ̀ sojú owó tí wọ́n gbọ́dọ̀ dín kankan kò lójú owó lẹ́fọ̀ọ́ yín ilé wọn gbọ́dọ̀ fi nǹkan kan kọ́. khataba rasul sallallahu fi hijjati wida àlọ́ ọ̀sán ṣe kútúbà yìí ní hajj dágbére fáyé tó ṣe fàkọ́lá àlà ìnàkúnlá rìbá kánàfì jàlíyà mọ̀ọ́dún ànkúnlá àlọ́ ọ̀sán gbogbo ti ń jówó èlé tẹ̀sí ń ṣe àlàyé bọ̀ nígbà ayé àìmọ̀kan ó ti di tí mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ lónìí lakum ruhusu amwalikum ojú owó yìí tẹ níta ni ẹ gbà látàdínlẹ̀mọ́nà ẹ bá ṣàbòsí pẹ̀lú gbígbèlè wàhálà àtúndínlẹ̀mọ́nà ọlọ́run ṣàbòsí sẹ́yìn náà kò sí nígbà káàmù tọ́jẹ́ lówó ṣàbòsí ká pẹ̀lú ká sọ fáwọn sojú owó. wà á wà lórí ibà mọ̀ọ́dún riba Abbas bin Abdul Muttalib mọ̀ọ́dún kò lò. àrẹ́bì ní riba alákọ̀ọ́kọ́ tí mo gbẹ́sẹ̀ lé ó riba ẹgbẹ́ bàbá tèmi gangan fún ẹ̀ Abbas ọmọ Abdul Muttalib owó ilé ẹ̀tọ́ nítarọ́ di kánú dọ́ ọ́sàtìn wà ní kánà tó ọ̀sọ̀rà fanadara tó lè mẹ́ ìsàrọ̀ tẹ́ni tó jẹ́ ní wàá jẹ́ ní tara ni tí ò rówó san ẹ lọ láàrin bàtà rọ dẹ̀ wà á ń tasọ́ dàkú khairu lakum in kuntum ta'lamun tẹ́ bá lè bolówó gan kẹ́ ẹ sì sàrà ìbá dáa fún yín tẹ́ bá mà ní yàmúrù tààdà bí sọ́bí adà mọ́ ọ̀sẹ̀ ọlọ́run pa aláṣẹ gbogbo ẹni tí wọ́n bá jẹ lówó tẹ́ntọ́ jẹ́ ọ̀ tí ì tí ì ṣe tẹ́ntọ́ jẹ tí ò fẹ́ san táàmù kò ní lọ ẹ lọ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ alẹ́dì láàyè jídù wà fà ẹ̀ tó fẹ́ san tí ò rí san ẹ ṣe sùúrù wà ní kánà dọ́wọ́ sọ ti fàtẹ́tọ́ra tó ń la mi sárọ̀ lọ́lọ́ ẹ̀rọ pé ẹ̀ ń bá jẹni tí ò ní ẹ ṣe sùúrù jìbàtà lọ́wọ́ dẹ̀ àfáàní la kàmá kánà ahalu jahiliya yakulu ahadun limadini ìdá allah alẹ́ ìdẹ́n ìmà àtàkìdíyà wà ìmà àtọ̀rọ̀bìyà nígbà ayé kèfèrí téèyàn bá jẹ́yàn lówó tó bá dọ́dọ̀ tó bá fẹ́ gbó tó bá lọ́wọ́ tí òwò àwọn olówó ilẹ̀ ìgbàyè kẹfìrí ọ̀sọ̀ fún tọ́pẹ́ inú kọ́ wọlé ọ jáde okòwò mi lè lọ inú kọ́ yẹ pé tó àdìpadà oṣù tí mo kó tó rí sẹ́yìn báyìí ló fi lè ìdámọ̀sí ayé àtijọ́ nù bẹ́ẹ̀ sì máa ń ṣe látijọ́ gan-an tẹ́lẹ̀ fi bẹ̀rẹ̀ fama yóò dàbò ìlà wádàá ìhání o wàyà ọdún àlà dálíkà wàyà ẹ̀dùn àlà dálíkà lè xeyra wà tààbà jẹzẹ́lá lẹ́yìn ìgbà náà lọ́lọ́run tó a ṣe tí ó tó yàn gẹ̀ẹ́ lẹ́sàn ọ̀ à ń sèlérí ẹ̀ wà á ń tasọ́ dakú khairu lakum kẹ́sì sara gan lólórí fún yìí wà á ń tasọ́ kú rasalam wàhálì bẹ̀lẹ̀kùlíyà wà tàdọ̀wọ́ àní madin ojú owó téèyàn jẹ́ gangan ẹ̀bùn ẹjọ́ ẹni kó kú òun ló ń gbèsè pé mo bu ọláyé mo bu ọlọ́run ọ̀yà mo rò á kì sèwé fún ọ pé mo ti mọ olówó náà àbí ọlọ́ kọ́sìnrò pé o ti san kì í sáyìn rẹ̀ ìyìn ìgbà mọ́ gbọ́ kí gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run àfàlàwọn àdìsí wa rẹpẹtẹ látọ̀dà ní ọ̀sán lórí ọ̀rọ̀ yìí àdìsí alákọ̀ọ́kọ́ làdìsí abu umama torúkọ njẹ́ asádọ̀mù zùrọ̀rọ̀ èèyàn pàtàkì ní madina rọ́dí ẹ̀ lansọ́rì ilé rẹ̀ ní musa bùbùnú mẹ́rin gbé oko rẹ̀ ní ma ti lọ́ọ́ pé èèyàn ṣe wáàsì tó àwọn tó bá mú nígboro oko oko asádọ̀mù zùrọ̀rà abu umama ní ma mú yẹn lọ ní madina nígbà itali ọ̀sán ti dé madina ibẹ̀ ní ti ma ṣe wáàsì fún yẹn náà oko <laughs> táwọn yẹn fi ń gba islam asádọ̀mù zùrọ̀rà èèyàn ńlá ni ó ọlọ́mọba yọrù sí o olùdarí ọ̀sán sọ pé máa ń sára o an yudillahu Allahu yawmal qiyamah yawma la dhilla la dhilluhu falyassir ala mu'sirin aw liyad'an ẹ̀m tí ọba dùn màánú kọ́lọ́n fún un sábẹ́ òjì ń jọ ọ̀dájọ́ ọjọ́ tí òní sójì kankan kọjá òjì tọ́lọ́hún kọ́yà sí ẹ̀bẹ̀ fẹ́ni tara bá ń ní tọ́jẹ́ lówó dìgbà tara ọ̀dẹ̀ àbí kó bu ń pátá tó a fẹ́ kọ́lọ́n fún un òjì àlàárà ń jọ ọ̀dájọ́ kó sí ẹ̀dẹ̀ kó fi oní tọ́jẹ́ rẹ̀ jọ tí yóò tó rí san tàbí kó burú wọn kó fi gbà kí ọlọ́run lálùkẹ́ àmọ́ muhammadu bolo kábí alikọ́rọ́sí ó tún gbà mí wá ó ní àbúkọ tádà rọ́ọ̀dì aláàánì o kánà làwọn dénú àlárọ̀ jòlè ẹnìkan jẹ́ lówó wà kánà yá ti yàkàtà dọ́ọ̀hù yóò àlọ́ sọ́dọ̀ ẹni tó jẹ́ lówó pé òun fẹ́ gbowó lónìí fàyà tábì mi ni o ẹni tó jẹ́ lówó àlọ́ sápá mẹ́wàá ni kò sí nílé wọ́n ti jáde látàárọ̀ ìgbà wo de ọlọ́dalẹ̀ ìsìnbẹ̀ndé fàjà dátà yẹ omi bẹ́ẹ̀ àbúkọ̀ tara wa lọ léwọ́n tó jẹ́rìí oúnjọ kan fàkàràjà sọ̀bíyún fàṣálà wa ni o lọ́mọ kí wọ́n jáde nù yọ́ni lágbájá ńkọ́ fàkọ́lá nam ó wà fìdíbẹ̀tì ọmọ ní bẹ́ẹ̀ ni <laughs> yakulu <laughs> khazayra fanada ó ní ń bẹ́ẹ̀ ni ìjẹun lọ́wọ́ ìjẹ búrẹ́dì lọ́wọ́ ọmọ búrẹ́dì jẹ <laughs> àbúkọ̀ tara wa pé lágbájá ò yá fúlàní ó kúrò jáde bá bọ̀ wọ́n ti dé o fàkọ́lá òkùnfin tó àdékà ha àwùnà wọ́n sọ fún kọ́ wà ní o wọ́n sọ fún kọ́ wà ní o fàkọ́lá mọ́lù gírífùkà hàní ó ní à káàdà kékeré àtúnfimi pamọ́ fọ́ o ti gbọ́ pé mo wà lẹ́ẹ̀kọ́ sí tí ó dàbí pé tí ó fi pamọ́ mọ́ fàkọ́lá ẹnì mọ́ọ̀sẹ̀ wọlé sàyìndì à ìlú náà ní ìbá ti sàn kò sí nǹkan kan lọ́wọ́ mi lákùnrin ẹ̀sìn sùúrù kọ́lá aláìnáka mọ́ọ̀sẹ̀ ìwọ wo fọlọ́n pé ò ní lọ kọ́lá ni wà láì ní nǹkan kan lọ fàbákà bukọ̀tàdà bá bukọ̀tàdà ti gbọ́ bẹ́ẹ̀ bukọ̀tàdà bu ẹkún súnmọ́ kọ́lá sẹ́mi túrọ̀ sọ̀ sọ́lá mi àkọ́lù lẹ́yìn tó sọkọtọ ó ní mo gbọ́ tó jìsọ lọ sọ pé mana fasa an gàrí mihi ẹnikẹ́ni tó bá ṣe ẹ̀dẹ̀ fẹ́ tó jẹ́ ń gbèsè ọmọ àánú abótí ẹ̀pá gbèsè rẹ pátá pẹ́kọ̀ jẹ́ ọmọ òun ti bọ́ kánà fi dhillil arshi yawm al-qiyamah abẹ́ ara ṣe ọlọ́run lọ́lọ́run fi síjọ́ ìdájọ́ lábẹ́ ìjẹ́ lára ṣe lọ́wọ́ àjọ mo bọ́ ọlọ́run láíláí imam ahmed àti imam bẹ́ẹ̀. <laughs> tíra nìkan ní síbẹ̀ ìfọ̀ ẹ̀ má jí mi tíra èlé ìbùn láyé ní ìbùn lọ́rùn fáwọn kó bá ní kọ́ máa mú ntí òfin kan gbá kó tẹ́lẹ̀ mo ti wọ bẹ̀ ní jáde. Uzaifa bunu Yaman kọ́lọ̀ nkó yọdún sí i ó láàrin ọ̀sán sọ pé atalọ́ọ̀bì abdimin abidi yawmal qiyama ọlọ́run mú ẹrú rẹ̀ kájáde ńjọ́ ọ̀dàjọ́ nínú àwọn ẹrú tọ́da ńjọ́ ọ̀dàjọ́ yóò abẹ́rú lé pé mọ́dà mẹ́ta lè fi dúnìyà kí ni ká tó o ṣe láyé tó o torí mi ṣe kéde nǹkan tó o ṣe láyé nítorí èmi ọlọ́run tó pèmí nìkan ló ṣe fún. fàkọ́lá má amírtu laka ya rab mithqala dharratin fi dunya arjuka biha qala thalatha marratin ẹni yóò wulẹ̀ yóò kì yóò fọlọ́ ní sílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn má dáadáa kankan tí mo ṣe tó lè ṣe déédéé ọmọ náà gúnlé ayé kẹ́pẹ́ ìwà rẹ̀ ló ń wojú rẹ̀ lómi kọjá ojú kunta àti ìtàní fadla mali wọn náà bá wò ọmọ fún mi lówó tó wò náà tí mò ń ná tí mò ń sẹ́kù mo lówó láyé tó wó tí ń sìnáwó tí wò ní tán tí ó sẹ́kù wà kó tòró jùlá ọba ọ̀nàs mo sì jẹ́ ìyàkẹ́ tí máa ń tajà fáwọn èèyàn tí máa ń báwọn èèyàn sòwò pọ̀ wà kánà mi xọ́lkì àdìwáàzẹ̀ fàkúntù àìsàrò alàlmùsìrì wà á ń bùrù mọ̀ọ́sìrọ̀ lára xọ́lkì lára àwàmì òní àlìjìwáàs màá ma mójú kó fún yàn tẹ́ ẹ̀ bá jẹ́ mi lówó tí ò bá ọjà san màá ma mójú fún yàn mo jẹ́ ẹni tẹ́ pé màá máa ṣe ẹ̀dẹ̀ fẹ́ni tára ń ní ẹni tó bá lóyún náà ni màá máa gbowó mi lọ́wọ́ ẹ̀ ẹni tára bá ní màá máa mójú kò fún pé mo bọ́n kọ́lá fàyàkúlù láàzà wàjàlá ọlọ́run tó lárí káwọn àdáni rí pé ana akuman yasir èmi mo lẹ́tọ̀ọ́ jùlọ láti ṣe dáadáa fẹ́ bá ń ṣe dáadáa sáwọn ẹ̀dá mi adkhil janna máa lọ sálùjáná mo fi ọ síbẹ̀ mo lọ gbé lọ àdìsí wa nu Bukhari àti Musab ti Ibn Majah torí pé wọn jẹ lówó wò rí san ó bóyàn lówó ọlọ́run náà lọ àlùjáná bọ́ọ̀bà tẹ̀ ní kàmí ma tó fi lè wà àlùjáná mo fi lè yìn náà fẹ́ àlùjáná. àfààní gbọ́dọ̀ ti Bukhari gẹ́gẹ́ làwọn kọ́lẹ̀ wọn inú gbọ́dọ̀ mi látọ̀dọ̀ Bukhari ó ní kánà tájìrún yudajinu nas ẹnìkan oníṣòwò ni ìmọ̀ tajà láwìn fáwọn èèyàn fàìdára àmọ̀síran kọ́lá lè fi tiyá nìyí tọ́tí ara ẹni tó jẹ́ lówó tẹ́ni ò lówó lọ́wọ́ tó ti rí pé nǹkan ti tán lọ́wọ́ rẹ̀ bí àsọfáwọn ọmọ tí máa ń lọ bá a sinwó tàjáwọ́ sọ àánú làálàá yàtọ̀jáwọ́ sọ àánú náà ẹ mójúkò fẹ́ tọ́jà lẹ́nu ọ̀yàdọ̀ rẹ̀ mà bàbá mójúkò fún ayé bọ́yà la mójúkò fún àwọn ẹ̀sẹ̀ tí alálùkẹ́ àmà fàtàjáwọ́sà lọ́wọ́ àni o ń gbòdìjọ́ ọ̀dàjọ́ ọlọ́run mójúkò fún un náà. inú hadith mi tábìlì láì bọ́nù sáàlì bọ́nù ọ̀dẹ́ fi gbà wá kọ́lọ̀ kó yọnu sí i àná sáàlì àdáfà àná rẹ̀ sọ́lá àníbi sọ̀rọ̀ àṣà sọ pé mọ́nà àánà mujahida fi sabilillah ọ̀gá siyana ọ̀gá àdìmọ̀ fẹ́ ọ̀sọ̀rọ̀tì àwọn mọ̀kàtì bá ń fẹ́ rọ̀kọ̀bàtì àdọ́làwọ́lá tala fi délé yẹ́wọ́n la délé ilà délé o àríwá sanni ẹnikẹ́ni ti bá àrùn jagunjagun sẹ́jẹ̀ sàn ọlọ́run ẹnikẹ́ni ti bá àrùn lọ́wọ́ lórí ogun ẹ̀sìn abẹ́ni tí ń lọ ń gbèsè lọ́wọ́ ńgbà tí ò gbèsè sọ tó ń gbèsè tẹ̀ntọ́ jẹ ló fẹ́ gbà tọ́ àná lọ́wọ́ tó yẹ bá san gbèsè àbí ẹrú tọ́ gàrẹ́ sọ pé tó àdìyẹ báyìí san yóò tí ó sì rówó san tẹ́lẹ̀ ká bá san owó tó kó òfin pé lọ a tó wà mẹ́tẹ̀ẹ̀ta yìí tàdíjọ́ ọlọ́wọ́ fowó tó sábẹ́ òjì rẹ̀ níjọ́ wa ni ọmọ hakim kọ́lọ̀n kó yọnu sí i ó lóun àti abu abu mutọ́lẹ̀ àwọn abi àti bàbá mi nẹ́tọ́lùbọ̀ la ilima fi adala ayimina ansor alọ́sọ́dọ̀ alọ́sàdúgbò báyìí Madina àwa ìmọ̀ lọ láti lọ kẹ́kọ̀ọ́ kí lọ́dọ̀ àwọn èèyàn kọ́bla àyò lẹ́kọ̀ọ́ lákòótó páwọn èèyàn ó kú tán alọ́gbà ìmọ̀ lọ́dọ̀ àwọn sàbẹ̀ fàkànà awala man laqina abba yusuf ẹni àkọ́kọ́ ta kọ́ bá pàdé Madina Madina ni bàbá yusuf sọ ibu rasulillah sallam sàbẹ̀ àníyàn sallam ni wa ma gùlámù náà àṣìrò ọmọ kan lẹ́yìn rẹ̀ tọ́jọ́ ń lọ máa wù dọ̀ mọ́ọ̀mà nínú sọ̀f ìyẹn gbé bọ́ńdù ìwé dání sófè tán ti kọ àìgbẹ́yẹ gbèsè sí lágbájájá níye báyìí níjọba yìí ngangan wọ́n gbé ìwé abi burdatun wa ma'afir abu yusru a àáfààní aṣọ tí wọn ń pè ní mọ àfẹrù aṣọ tó pé àwọn ìdílé hamdani ní máa ń làṣọ tí ń jẹ bẹ́ẹ̀ aṣọ lọ́wọ́ wàhálà gùlámì búrúdà tó wà mọ àfẹr ọmọ tó tún dání náà ti ń kówé gbèsè dání òun náà tún wọṣọ lọ́wọ́ ló ńlá ni fàkọlà láwọn àbí bàbá yẹn sọ pé ya am ní ẹ̀gbọ́n bàbá mi ẹnì àárọ̀ fi wájú kàtà mi ń gàdọ̀bẹ̀ mo rí pé jù rẹ pọ́n pé òun bínú ẹni jù rẹ pọ́n nǹkan kan bí ọ́nú kọ́lá àjàl kánà lé aláfúlání bí fúlání rọ́ọ̀mì máàlì àwọn oníbẹ̀rẹ̀ ni onímọ̀ nbínú lágbájá ọmọ lágbájá ọjà mi yé báyìí kò fẹ́ sanwó mi fàtẹ́tù àlà fọ̀sálàmtù máa lọ sílé wọn mọ̀sálámà fàkótó àtàmọ̀húwá máa bí ẹlẹ́ẹ̀kì sọ́nbẹ́lẹ́ kọlùlá àwọn aráalé ní òsílé fàkàràjàlá fàákàràjàlá yà ibùdókòwò jàf fàkótó àyínà abuk ọmọ kékeré kan bá jáde sí mi nulẹ̀ ọmọ bàtà ọjà mi lówó gangan bọ́ọ̀mọ ti jáde ta àwọn aráalé sọ pé òsínlẹ̀ ìyàwó sọ pé òsínlẹ̀ ọmọ bá jáde tabari bàbá rẹ gbọ́dọ̀ wà kọlà sẹmi asawo takafọdakala àríyìn kata omi ọ̀rẹ́ bàbá rẹ gbóhùn rẹ ni ọwọ lọ sasa bẹbẹ ìdíyà mi bó ti gbóhùn rẹ sasa bẹbẹ ìdíyà mi ọmọ kékeré ọ̀rẹ́ kankan máa ń jẹ fakoto okoye láyà fakọdà dimta ẹni àǹtà bá kígbe dáadé wá bá mi mo sì mọ bí ọ sásí fakọrọjà lọba jáde wá bá mi fakoto mahamadu kalan ìtàbá tàbẹ̀ni bá bí lóye kékeré mọ ọsàpamọ́ tó fi ọgbà bẹbẹ ìdíyàwó rẹ kọlà anáwó aláì wàhádìsùkà ó ní wàláyé ń sọ̀tọ̀ sílẹ̀ fọ́ fama súnmọ́lá òkà débùkà lẹ́yìn ìgbà náà ní parọ́ kankan fọ́ tí máa wù òdodo ni xaṣeetu mọ̀ ń páyà ni tí máa jáde wá bọ̀ wàláyé àrùn hadika fakirabita wọ ìdàkà fàkìlàfàkà mọ̀ ń bẹ̀rù ni tí máa jáde wá bọ̀ fúnra mi ìyẹn parọ́ ni yìí tí sọ̀rọ̀ ní dòdòdò tí ìfìnnirò san tí bá sàdé fọ pé tàdíjọba ìwé òrò gbà ìrọ̀ ni ìnírí wà kóńtù sọ ibà rọ̀sọ̀ sọ̀là wà kóńtù wà láì mú sẹ̀rà sábẹ́ ànábì lèmi náà ń gbẹdọ̀ parọ́ ara ò sì dẹ̀mí rárá ní ti ń sàn kọ́lá kútu àlá o máa bẹ̀rẹ̀ pé sọ pé wà láì pé òòrò sàn ni nítorí ọ̀dà olójú pé ọ̀fọ́lọ́sẹ̀ lẹ́rì ẹ̀ kọ́lá àlà ọ̀dà ọ̀fọ́lọ́sẹ̀ lẹ́rì fún ọkọ́lá fàátàbí sọ̀hífàtì fàmà àhábìyàdìhì wàá bọ́ síbi tákàdá tó kọ gbèsè ẹ̀ sí ó sì fọwọ́ rẹ̀ parẹ́ fún ẹni wàjà tó dọ́

mo jáde wá láti wá gba gbèsè mi lọ́dọ̀ rẹ owó tó ọ̀jẹ̀ mi wá lágbò láti wá gbà ó sì wá sọ nǹkan fún mi tó fi sanwó ìdí ẹ̀tọ́ fúnra rẹ báyìí mo á ṣe ọlọ́run ṣe ẹlẹ́rìí lórí ẹ̀ pé ojú mi méjèèjì fojú ara mi rí ọwọ́ mi sì fọ ara mi parẹ́ etí mi sì gbọ́ wípé olóòrò san mo mú gbèsè kú lọ́rùn rẹ kí gbogbo tí mo fi ṣe ẹlẹ́rìí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀jẹ́ lẹ́rìí níwájú ọlọ́run pé mo pa gbèsè rẹ fọ́ àríwẹ̀ ọ̀sánsì ti dé tòsí wọn nígbà tí fi ń sọ̀rọ̀ tí wọn bá nàbí ti dé bó ti ń wí délẹ̀ tó bá làbí ọ̀sán fèsì àdébì ní ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ o ẹnikẹ́ni tó bá ṣe ìdẹ̀kùn fún ẹni tára bá ní tó tó sọ ẹni tára ni di ìgbà tó pé ó bá tó rí sanu ó tó gbà àbí wá dọ̀ àánú àbótí ẹ̀pá gbèsè rẹ pátá àdọ́lọ́hún náà fi dé lè ọlọ́run fún tọ́sábì òjì ẹ̀yọ́ dájọ́ ẹ̀rí mi tọ̀nà pé ká máa ṣe ẹ̀dẹ̀ fún gbèsè wa Ibn Abbas tó gbà mí wá sọ́jọ́ ti lọ gan Ibn Abbas tó gbà mí wá ó ní ànábì ọ̀sán jáde wá sí ọ̀sán síjọ́ kan wọ́n wọ̀ yàkúrò bí yáde akadà ànábì ìfọwọ́ sọ̀rọ̀ àwọn maha yẹ pé ọwọ́ ni fi sami abu abdulrahman bí yáde ilal aridi mọ̀n andara musiron ó lẹ́ni kẹ́ni tọ́ba sí ẹ̀dẹ̀ fẹ́ni tára ni tí o ti gbèsè sàtẹ́ wa sọ pé njọ araba tó di ọ tọ́ba tó lè san wà fún mi fúnra rẹ ọ̀wọ́dà ánìwù àbótiẹ̀dọ́ pé gbèsè òun bọ̀ láyé òun bọ̀ ọlọ́run wà kọ́ ọ̀hún lọ́hùn mi fẹ́ jahannam ọlọ́wọ́ sọ tó kó bi òru jáde mọ́ kò ní gbó òru òru jáde mọ́ ní tasí abiri pé yọ wọnú jáde mọ́. ala inna amala janna hazinu e birobuwa falafa ala inna amala nar saalu bi sahawa arabi ni ẹdẹ tẹ gbọ esi alujanna olè koko láti rí ṣe ẹdẹ tẹ gbọ ohun yẹn lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ ẹ̀ná ọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn kọjá bó ṣe yẹ iṣẹ́ tẹ̀lé ṣiṣẹ́ wọn náà ọ̀rọ̀rùn jẹ́ kọ́ wasaidu man wakọ fitana wa man minjuri àti alhamdulilayi minjuri àti gbẹyẹdẹ yẹgbẹmọ abidun àdúrà sọ pé lórí rẹ yẹ jùlọ ẹni tó tó lórí rẹ yẹ jùlọ ní gbogbo yẹn la lẹ́yìn tó bá lè sọ́ra ẹ̀ tí ó fa fìtínà kó lù dùnú ọlọ́lá lùkìá ma inú olórí rẹ jùlọ sì lẹ́yìn tó gbé nǹkan tí tó gbé mi nítorí ìtọ́lọ́hún ẹni tí nǹkan torí ìfẹ́ ọlọ́run ó gbébìnú mi nítorí tọ́lọ́run olórí jùlọ nù. máa kàdọ́mà abdul lila ilamala alahu jẹ́wọ́fà ìmáàna ẹrú kò ní máa gbé ìbínú mi nítorí tọ́lọ́run àfikọ́nà ó fi ìgbàgbọ́ òdodo kúnnu kóńtọ̀n láyé kó tó kó láyé ẹni tí bá lè gbé ìbínú mi nítorí tọ́lọ́run ọlọ́run fi ìmọ̀ ní ọ̀pọ̀ rẹ̀ fún ìmọ̀ ní ọ̀pọ̀ dàrú ni Imam Ahmed lọ́ọ́ bá dì kẹsìrọ̀ ọba akẹ́wọn orí túmọ̀ kọ́ ọ̀la tààlà yà édò ìbàdà olóyè tá a sọ àwọn àdìsí tán ọlọ́run á tún sí báyìí ó ń sọ wá sí ìfún wa. wọ́n ìdákẹ́rọ̀ zawala dunia ọ̀ràn wa létí pé mẹ́bàá ìta yọ ọ́ tán wọ́n fà náà máa fi amínà làmúwárí wa hẹ́ẹ̀rì à gbogbo tá a kó jọlá yẹn dúkìá ni ọ́ parẹ́ àti tí ì ṣe dúkìá tó jùmọ̀ rí bí ilé bí ọkọ̀ wà muhasabatu ta'ala khalikawu alama amilu ọlọ́wọ́ ṣèṣirò iṣẹ́ gbogbo ẹ̀dá lórí tábìlì ayé ṣètò àdìlá lùkìámà wà mujazatuhu iyahum bima kasabu min khairi wa sharrin ọlọ́wọ́ sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sẹ̀ gbogbo tábìlì ayé ní dáadáa bí aburú wa yuhadhdhiruhum uqubatahu ọlọ́wọ́ à kìlọ̀ fún apẹ́ ẹ má ṣe nǹkan tí yà mí fún yín ẹ má ṣe faqala ta'ala lọ́lẹ́ sọ kàkẹ́yìn pé wàtàkùn yawman turjawna fi ilallah ẹ bẹ̀rù ọjọ́ tá a dá yín padà sọ́dọ̀ ọlọ́run ọba fún mọ̀tòwá fakulu nafsinma kasabat àpẹ̀sán kọ̀ọ̀kan ntẹ́ni kọ̀ọ̀kan gbélé ayé ẹ̀sẹ̀ àpẹ̀sán ẹ̀ fún wàhùn láyò dé lamun táàní sábòsí sẹ́ni kankan nù gbogbo wọn. pété tí ẹ̀sìn lọ́gbà wàkọ̀dúnwìyà wọ́n gbọ́rọ̀ yìí wá àná àdìl àyà àkérò àyà tí ń nàzàlá tí mìíràn kúrò àná àdè ìjà pé bàbá gan sọ kúrú tóbi tí mo ti kà pọ̀ ní bẹ lórí mi àwọn àfa sọ yìí pé àyà láyà tó sọ kalẹ̀ kẹ́ lọ́dọ̀ ọlọ́run sórí ilẹ̀ ayé nínú kúránì fàkọ́lá sàyid bin jubair akhiru man nazza min al-Qur'ani kulli òní tó sọ̀kalẹ̀ kẹ́ni gbogbo kùránì tàǹtẹ̀hùn òní wàtàkù yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudhlamun wà á ṣàdúgbò ọ̀sán àbádà nùsùlẹ̀ àdìláyà àti sàlàyàlì ọjọ́ mẹ́sàn-án péré àní sọ̀rọ̀ àńlò láyé lẹ́yìn táyà sọ̀kalẹ̀ tẹ̀ kúrò láyé ọjọ́ mẹ́sàn-án jọ́ kẹsàn-án jọ táyà sọ̀kalẹ̀ àníbì kú. sọ́wọ́n máa ta yọmọ ìfúnẹ̀ àníbì ọ̀sán kú lọ́jọ́ Monday alaylatani khaytami rọ̀bìlà awal òru kejì nínú oṣù rọ̀bìlà awal àánú ìjáde láyé òru méjì péré lọ́kọjá àárọ̀ ọjọ́ kẹta báyìí láàrin ìjáde láyé sallallahu alaihi wasallam. abdulayi ibn abbas ọlọ́run kó bá a yọ́nú sí i ó ní akhiru man nazala min al-Qur'an wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudlamun ibn abbas ayé àtọ́sọ́kọ̀ àrẹ́kẹ́nu kúránì rẹ̀ ibn jùrẹ́jì tún bàmí àtọ́dọ̀ ibn abbas ó ní ibùdó àbáṣọ pé àyàtọ̀ sọ̀kalẹ̀ kẹ́ni wọ́n tako yẹ ọmọ tó ń da òun náà fi ilà la ewu jùlọ sọ pé àṣàbàdà àti sàlàyé alẹ́ ọlọ́jọ́ mẹ́sàn-án péré àníbi ọ̀sán òru mẹ́sàn-án péré àníbi ló láyé lẹ́yìn ìjọta ayé sọ̀kalẹ̀ wà búdíà yawma sabti wà mata yawma ithnain ọlọ́ọ̀tọ́ la rẹ̀ ga ọbẹ̀ rẹ̀ sísọ àwọn àyà kùránẹ̀ kalẹ̀ tẹ́pẹ́ ni wọ́n bá pè ní búdíà lọ́jọ́ sátidé àníbi ọ̀sán kúrò láyé níjọ́ mọ́ndé tàbá òru mẹ́sàn-án sí òru mẹ́sàn-án monday monday ọ̀sẹ̀ kejì sátidé òru sátidé sátidé sunday monday tuesday wednesday thursday friday saturday sunday monday ah ntí wí gan-an náà ọjọ́ sátidé ni ayé sọ̀kalẹ̀ ọjọ́ mọ́ndé ìjọ kẹwàá rẹ̀ àríbi jáde láyé sọ́dọ̀ àṣàlà òru mẹ́sàn-án nù tí sàlàyé alẹ́ òru mẹ́sàn-án nù òru ọjọ́ mẹ́sàn-án ọ̀sán ọjọ́ mẹ́wàá wọ́n ẹ̀pẹ́ àsìkò ju àlàní ìjáde láyé ìyálẹ̀ fà ló jáde láyé ńjọ́ tí ó jáde láyé ńjọ́ monday torí di eléyìí eléyìí ni òpin tẹ̀síru àwọn ayata akelóni kọlọ́njà agbóyin ju bá a ṣèké lọ kọlọ́njọ́ sàfàní fèmí àtẹ̀yìn láyé àti lálùkì àmà ìtọ́lọ́ ni a ṣe mi ọlọ́njà máa rí ṣe ìtọ́ni a fi ọlọ́njà lè fi lẹ̀ gbogbo tí ọ̀dà lọ́dọ̀ wa ní wà ní níṣẹ́ ni lọ́rọ̀ ẹnu ni níṣẹ́ ìfarasẹ́ ni pálapàla tí mi lára ọlọ́dàkùjọ bá a mú kó mbẹ́ jáyé padà sí dára pípé dáadáa láàmú sí kálí kó mbíà yìí dá gbogbo tá a ṣe kọjá lẹ́sẹ̀ ọlọ́run forí ẹ̀jẹ̀ wa ìgbà tó kù tá láyé ọlọ́run jálò lórí sẹ́yìn mọ́jà lò lórí ìbàjẹ́ ọlọ́run kọjọ́ nùsà láyé kọjọ́ nùsà lálùkẹ́ àmà tó fẹ́ asábìjẹ́ ní wọn dẹ̀ra wala la hawla wala quwwata illa billah rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa adkhilna jannata mal abrar ya aziz ya ghafur ya rabbal alamin